اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته afi ọfẹ kún ọba dẹdà allah subhanahu wa ta'ala tó tún ṣe àkójọpọ̀ wa ní àárọ̀ ní ìrọ̀rùn tó jẹ́ yọmọlẹ ahad tó jẹ́ ti ìgbẹ̀yìn nínú oṣù muharram ọba tó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ jọ kó má fi ìbínú rẹ̀ kó má fi tó wa ká àwọn qaida usul àwọn òfin tó de ìtọ́sọ́nà fún ẹ̀dá ẹ̀dá tó jẹ́ mùsùlùmí onáàlà ń bọ̀ tó jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ yanjú rẹ̀ tó bá fẹ́ rí àṣejèrè àṣeyọrí láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àkọ́kọ́ rẹ̀ tá a ti kọ́kọ́ yanjú Allah subhanahu wa ta'ala ó pe àkíyèsí wá sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam lọ́lọ́run ọba dojú ọ̀rọ̀ kọ́ torí wípé níṣe sí lárúbáwá tí Allah subhanahu wa ta'ala tó fi wọ́n tó jẹ́ èdè tí Allah subhanahu wa ta'ala fi sọ tírà rẹ̀ kalẹ̀ tí a bá fẹ́ pa gbogbo àwọn èèyàn pọ̀ a fèsì ẹni lórí tá a bá ti fèsì rẹ̀ báyìí sọ báyìí fún sọ báyìí fún òní ọ̀wà sọ fún àwọn ọmọlẹ́yìn tó ń túmọ̀ sí ni pé ifrad ni ghayru muayyan ẹni tá a dojú ọ̀rọ̀ kọ kìí sóhun gangan là ń bá wí aránṣẹ́ ni bọ́rọ̀ tó jíṣẹ́ náà sallallahu alaihi ṣe rí nu bí ààbò kejì wí nísìn ó ní la'in ashrakta tó o bá lè ṣẹbọ la yahbitanna amaluk gbogbo sẹ́rẹ̀ ó bí wò

kò bá kankan láyé nù so ó ń la fọ̀rọ̀ sùn but kò ń ká gbà lérò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam aha kì í ṣe yẹn nìkan gbàtọ́ sọ wípé la taj'al yadaka maghlulan maghlulatan ila unukika mọ́kàwọ́ rẹ gbé mọ́kàrọ̀ sọ́run. So, láì ṣe ẹ̀tọ́ tó yẹ o ṣe ẹgbawa wa pọ̀ tó wá wípé atẹ́gùn gan ó ń tò lẹ́yìn òjíṣẹ́ náà ni níbi ọrẹ títa kìí tọrẹ níwọ̀nba yìí tọrẹ rẹpẹtẹ ni kìí dẹ́ ṣe yun nìkan Allah subhanahu wa ta'ala sọ wípé tó ṣùgbọ́n o ní wa tó ń bá ná nǹkan o sọnù ilé o má jẹ́ kí inú ilé kọ́ wá ṣòfò ẹ̀gbà wá wá wípé tí nǹkan bá ti dé gbẹdẹmukẹ oúnjẹ ọdún kan lòjíṣẹ́ lásán àṣọlá máa fi lé sallallahu alaihi wasallam tọ́lọ́n bá ti gbé kẹrẹ̀ dé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kì í fi àwọn aráalé kì í fi tiwọn tàfàlà ó ní ibda bi nafsik thumma bima ta'ud tí ọlọ́run bá gbé kẹrẹ̀ dé fún ọ jẹ́ á rí àpẹẹrẹ lára rẹ wípé nǹkan ti yàtọ̀ má dọwọ́ bò tọ́lọ́ ọlọ́run ọba sọ pé fàámà bi ni'mati rabbik fahadith má dọwọ́ bò tó bá jẹ́ wípé tẹ́lẹ̀ ọ̀ ń wọṣọ tí ò tó fẹ́ kú káàtó tọ́lọ́run ọba bá ti gbé ìkẹ́ rẹ̀ dé ọlọ́run ọba fẹ́ tó fẹ́ tóun bá kẹ́dà kóun rí àpẹẹrẹ ẹ̀kẹ́hùn lára rẹ̀ àtàwọn tó ń rọ̀ka ẹ̀sìn islam yìí sẹ́sìn tó jẹ́ pé bó ṣe wù ní rárá allah subhanahu wa ta'ala ó ti lálẹ̀ fún wa bá ṣe ṣe kọ́ wa ná wó sára sẹ́bí sára yìí kọ́ náà níwọ̀ntúnwọ̀nsì bó o ní ó ṣe náà allah subhanahu wa ta'ala ṣàlàyé rẹ̀ àmà mú wa ṣáàyí ibi tí ọba adẹ́dàá allah subhanahu wa ta'ala tó ti kọ́kọ́ pe attention wa sọ̀rọ̀ òní wípé gbogbo sẹ́ẹ̀rì tá a bá ṣe o májẹ̀mú mẹ́rin gbọ́dọ̀ pé tí ó bá pé iṣẹ́ wọn ò ní yanjú o àkọ́kọ́ iṣẹ́ eré òní tọ́jẹ́ pé ọlọ́run pa àṣẹ rẹ̀ òjíṣẹ́ nasara salam ti ṣàlàyé rẹ̀ eléyìí ò níṣẹ́ eré ìgbà tá a ṣe é a gbọ́dọ̀ ṣe é láti fi wójú rẹ̀ òun nìkan ni. لا تجعل مع الله ilahan آخر. torí pé kí ni gbogbo ń tọ́ ọ bá ṣe tí ì bá ṣe torí ọlọ́run lọ́ba lọ ṣe kò ní jèrè kò ní sèrè ńbẹ kò ní sèrè láyé kò ní sí lọ́run. kí là pè àṣedànù ọlọ́mọdé àṣà àṣedànù àwọn tó o ṣètòrí wọn wọn ò lágbára rẹ̀ wọ́n tiẹ̀ lè má màá wọ́n lè má mà fún ọ. ọba tó jẹ́ pé wújẹ́wújẹ́ ọkàn rẹ bó ṣe léwu kọ́ pamọ́ tó ọmọ kò dẹ̀ wá ní fi dáadáa rẹ bó ṣe léwu kó kéré mọ́ nínú ọkàn kó fi dùn ọ́ òun nìkan náà ni. òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam onítẹ̀lùgbàgbọ́ òdodo tó gbèrò àti ṣe dáadáa ṣùgbọ́n kò ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ náà níyà rẹ̀ ọlọ́run ọba ọkọ̀ ládàá kan fún ṣóṣe kí lẹ rò kí la rò yìí pé ó fi ní credential ó fi jórí rẹ̀ o tọrọ gbọ́ lọ́run ọba gbọ́ amen bil ghaib ọmọ rọba ọdẹdà o sójú ọmọ pé ń bẹ ọgbàgbọ́ ó tiẹ̀ gbà fún Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́ba ti di ó gbèrò iṣẹ́ kò tí ì rí ṣe o wọ́n kọ́ ládàá kan fún ọwọ́ àárí ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám ní láti wọ́n máa kọ́ ládàá fún un ní iṣẹ́ eré kan tó ṣe wọ́n kọ́ ládàá mẹ́wàá fún tí ó fi máa wọ ọgọ́rùn méje tí ó fi máa wọ èyí tí ò ló ń kà nílọ́pọ̀ ìlọ́pọ̀ gbígbàgbọ́ rẹ̀ àti ìdúróṣinṣin rẹ̀ bọ́ bá ṣe bó bá ṣe tó lọ́sísẹ́ náà sàásọ́lá máa fi ń ṣe kìlọ̀ ó ní istaqimu ẹ dúró déédéé o wala ntahsu ẹ lè máa rírì kẹ́ ẹ dúró déédéé torí pé kí ni téèyàn bá ti dúró déédéé fa hasanati amiluha yuktabu lahu ashara amthaliha ila sab'a sẹ́bìrú mẹ́àtì dẹ́ẹ̀fìn dáadáa kan tó bá ṣe láti mẹ́wàá ní ìlọ́po mẹ́wàá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kọ iṣẹ́ rẹ̀ ni wọ́n ti máa fún ní ládàá kò ní jẹ́ pé ó ṣe kan wọ́n fún lẹ́yìn ládàá kan rárá tó bá ti ṣe kan wọ́n ṣe ìlọ́po rẹ̀ ní mẹ́wàá bí bí dúró déédéé rẹ̀ bá ṣe bó bá ṣe rinlẹ̀ síhun àgbà dúró déédéé jura wa lọ ni Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ṣàlàyé rẹ̀ ó ní nínú àwọn tí wọ́n jogún tírà faminihum zalimun li nafsi faminihum muqtasidun faminihum sabiqun bil khayrati bi idhnillah wa dhalika huwal fawzul azim faminihum zalimun li nafsi àwọn kan wà lẹ́bù táwọn dúró sí ni lẹ́bù yìí ẹ̀sájà kí wákàtí márùn-ún nìkan wọ́n ti ní àṣìyànṣe ṣùgbọ́n kò ní kọ́ má ṣe nǹkan míì tí ò bójú mu ó ń jó bèlèbèlè láàrin kíni láàrin iman àti kufru torí ẹ̀dá èèyàn àtàlìjẹ̀nù látara bí ẹ̀sà ríran tọ́lọ́mọ bá ń rojíṣẹ́ náà sàrà sọ́làm láti sí mẹ́ta àwọn tí wọ́n gbàgbọ́ àyà mẹ́rin péré lọ́lọ́run fi yanjú ọ̀rọ̀ alladina يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقهم ينفقون الذين يؤمنون ما أنزل إليك وما أنزل من قبلك بالآخرة ويوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ọyàn ju wọn lọ àwọn kan wà wọn ní àwọn ọgbàgbọ́ kò ló wáyà rẹpẹtẹ lórí àwọn wọ̀nyí tọrọ wọn ọ̀rọ̀ wọn simple innal ladhina kafaru sawahu أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب بما كانوا àwọn kẹta tó júwe torí ọ̀nà tíṣe sí wọn fi gbà wá lọ́wọ́ ń júwe wọn lóríṣiríṣi lóríṣiríṣi wa mina nnasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bi mu'minin yukhadi'una Allah walladhina amanu وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبه مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم bẹ̀rẹ̀ sí sí wọn lọ́ba torí pé kí ni ṣòkèṣodò àgàbàǹgebè wà lọ́wọ́ wọn kọ́lọ́wọ́n ọba má ṣe tiwa bẹ́ẹ̀. now àwọn tí wọ́n wá gba tíra gbọ́ yìí tí wọ́n dúró déédéé Allah subhanahu wa ta'ala wa ń ṣàlàyé fún wa pé àwọn náà pín sí mẹ́ta o minhum zalimun li nafsihi kò dúró déédéé tán torí ńgbà tí Jibril alayhi salam tó wá sọ fún jíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó sọ ipò tólúkálukú wà ó pín sí mẹ́ta ó ní al-Islam iman àti Ihsan Islam ó ń ṣòpò márààrún òpò márààrún ó ń ṣe ṣùgbọ́n kọ́lọ́fín kan bẹ nínú ọkàn àkókò máa wọ́n ní a máa ṣe ni torí pé kò rinlẹ̀ tán lọ́kàn rẹ̀ hùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá fi nǹkan míì lọ pé kó wá tọwọ́ lébọ̀ yọ yàbàrá àdá ò lójú kan ojú kan ló dẹ̀ yẹ kí àdá ní àdá ò lójú kan yẹtàdàbùtò lọ́lọ́wọ́n bá fi sọ pé faminhum zalimun li nafsi torí kọmọ yìí nínú wọn ara ẹni tó ṣàbòsí sórí ara rẹ̀ kọmọ yìí pé dídúró déédéé òun òun nìkan lórí ire òun lọ́lọ́run bá ń sọ pé yá ayọ́ lẹ́dí náà àmínú ó ní àmínú subhanallah ẹ̀yin tẹ́ ẹlẹ́gbẹ́ lọ́wọ́ bá gbọ́ ẹgbàá gbọ́ o tún sọ bomi ni wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́run ọba ń kìlọ̀ ara rẹ̀ fún yín o subhanallah òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní allah subhanahu wa ta'ala sọ fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé faminhum muqtasidun àwọn kan wà wọ́n kọjá lẹ́vù àwọn wọ̀nyún lẹ́vù wo ni tiwọn wọ́n ní imáni wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ bó ṣe kàn ṣe pẹ̀lú gbàgbọ́ orin lẹ̀ tí wọ́n bá tiẹ̀ fẹ́ jásẹ̀ ibo ni wọ́n jásẹ̀ sí wọ́n jásẹ̀ sí islam wọ́n jásẹ̀ sí Islam wọn ò ní ṣubú ní ṣubú tó jẹ́ pé ìfarapa yẹn yóò wá e, e, ewu ọ̀wọ́ ó lè jẹ́ pé ṣètàájú tẹ́lẹ̀ ó ń ṣe àwọn oríṣiríṣi ń sá àwọn kankan oríṣiríṣi ó ń ṣe tilawat ó ń ṣe gbogbo gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe ṣùgbọ́n ó lọ kó sí irú circumstances kan gbogbo àwọn nǹkan yẹn ó wá ń dínkù dínkù dínkù bò torí wípé level tó wà ẹ̀rí ọkàn máa jẹ́ pé nǹkan yóò jẹ́ bó ṣe ẹ̀kọ́ jẹ́ mọ́ yóò wá ẹ̀rú ọmọ ẹ̀rú ọkàn ẹ̀rí ọkàn máa jẹ́ ẹ̀rú ọmọ bá yóò fẹ́ mọ́ struggle kó wọn padà kó wọn padà. Allah subhanahu wa ta'ala ni fami wọn sábẹ kò lè lọ àti bìsìn lọ nínú àwọn tí wọn. level kẹta wọn ni level ihsan bí ìgbà tá à ń rí ọba adẹ́dà báyìí level wọn là á máa ń pàkíyèsí wá sí condition tá a bá wà gbogbo ibi tá pé ọba adẹ́dà wà o ọ̀kan ṣoṣo ni o ọmọ ń tà ro o ọgbọ́n ń tà sọ o orí ń tà ṣe o ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa ká jẹ́ kó lérí báyìí o kẹ́rì ọkàn máa jẹ́ wa lórí báyìí o torí kí ló wí. ó ní fa amma man khafa maqama rabbihi ẹni tí ń páyà pé ọlọ́run ọba lékè ọ̀la léhùn lórí ọmọ tóun rò ọgbọ́n tóun sọ ó dẹ̀ rí tóun ṣe tí ń jẹ́ kẹ́rì ọkàn jẹun báyìí. wa naha an-nafsa 'anil hawa fún mi rẹ̀ kò jẹ́ kẹ́mi òun ó tiun lè ṣe tí ọba adẹ́dá ọ̀fẹ́ kí lọ́dọ̀ wọn bá sọ. alladhi la yukhlifu al-mi'ad ọba tí ìyá àdéhùn rẹ̀ padà ó ní fa innal jannata hiyal mahawa kọ́lọ́hún ṣe tiwa nírọ̀rùn bẹ́ẹ̀. ní fáàmì mọ̀ ń tọkọ̀ ṣùgbọ́n ẹni tó ń wò yí pé kéènì jahada bi waistẹ kanatu anfusu nafsuhu zulman wa uluwan ń ṣàríyànjiyàn pẹ̀lú rẹ̀ ẹ̀rí ọkàn rẹ̀ dẹ̀ ń jẹ́ ọ rí i o ò sí ń bí wà ń bí ń sìn ńgbọ́ ọba yẹn ó fi bí ilẹ̀ níbo lọ ń lọ bó o lọ sọ̀rọ̀ rẹ ó sì jẹ́ ẹ̀dá tí ọba yanjú èèyàn orí orí burúkú ni ọ pàtàkì eléyìí wọ́n á sọ̀rọ̀ lẹ́ hayat dunia ó jẹ́ kí yín ní sòdò ayé kó róhùn lójú kí lọ́lọ́run bá sọ fẹ́yìn náà jẹ́ hímà ìyẹn máa dájúdájú iná jahim òun làgúnlẹ̀ sí rẹ̀ kọ́lọ̀ ọ̀yà wáyà bẹ́ẹ̀. martabatul ihsan àwẹ̀ gbígbà àtàwọn ọgọ́rọ̀ àwọn ṣe ẹ̀sìn táǹtí ń bá bọ̀ látinú rajab ntí wọ́n fẹ́ kó mú adúró lé lérí ni káfí ní istiqama salaam tọ́lá káfí ní istiqama ọba wa ọ̀kan ṣoṣo ni o ọmọ ń tàn ro ọgbọ́n ń tàn sọ orí ń tàn ṣe o ìsọ̀rọ̀ sí wa ìròrí wa ìṣesí wa a gbọ́dọ̀ jẹ́ kó dá lérí báyìí o ó ń ṣe kìlọ̀ afanaj'ala al-mujrimina kal-muslimin ṣé ọ̀tọ̀ àwọn òbílẹ̀jẹ́ èèyàn àtàwọn tí wọ́n juwọ́ jùsẹ̀ fófin wa ká ṣe wọ́n bákan náà wọ́n wá ń bí á léèrè ìmọ̀ ẹlẹ́kùn kéfọ̀tà kò mọ̀ ah, ẹ̀yin náà wò ṣó ètò òun òfin ṣó bọ́pọ̀ lọ ṣó yẹjú amlẹ́kùn kìtàbù ń fi hìtẹ́ dùrùsù abẹ́rẹ́ tíra kan tẹ́lẹ̀ tọ́ka sí ni tó fi léyìí lọ́lẹ̀ bàtí àwọn alul kitab ń sọ pé nánú abna'ullah ahibba'u àwa lọmọ ọlọ́run ọba àwọn ìṣẹ́rú rẹ̀ àwa làyànfẹ́ rẹ̀ ó ní bal antum bashar mimman khalaq ẹ̀dá ni nínú ẹ̀dá tọ́lọ́run ọba dá ẹni tó bá tẹ̀ lófin òun òun ó tò síbi ire ẹni tó bá yapa sóbin òun òun ó jẹ̀yìn yà bí wọ́n léèrè kí ló dé táburú fi ń kàn wọ́n tó bá jẹ́ pé bí wọ́n ṣe sọ̀hún ló ṣe rí. wa man asdaqu minallahi qila wa man asdaqu minallahi haditha ta ló lè sòdodo ọ̀rọ̀ tọ́lọ́mọ ọba ta lọ́mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ bí ọba mi Allah subhanahu wa ta'ala. gbogbo sẹ́tọ̀bọ̀ tẹ̀dọ̀ ọba sí iṣẹ́ tó dáa ó fi sun ọba adẹ́dàá ojú re rẹ̀ nìkan ní fi ń wá iṣẹ́ tá à ń bá fi ń wojú re rẹ̀ ńjò láàrí ńjò láàrí ó dìgbà bá pàdé ó dìgbà bá pàdé ọlọ́run ọba nínú ọgbà àlìjẹ́nnà ọgbà àlìjẹ́nà stepping stone ni n tá à ń fẹ́ gangan ni a fẹ́ rí ọba tá à ń sìn gbogbo n tá à ń ṣe à ń fi ń sùn pé a fẹ́ fi rójú re rẹ̀ ṣùgbọ́n gbà tó jẹ́ pé àádọ́gba àlìjẹ́nà tó rójú re rẹ̀ ntọ́fanu agbọ́dọ̀ gbélé yìí iṣẹ́ yìí ló fi jẹ́ pé tawhid tawhidan tawhid Allah subhanahu wa ta'ala bil ibada. وتوحيد نبينا صلى الله عليه وآله وصحبه وسلم بالمتابعة ọlọ́run nìkan la gbọ́dọ̀ sìn mọ́mọ́ nìkan la gbọ́dọ̀ fìjọsìn wa jọ sallallahu alaihi wa sallam. kí ni ìwọ̀ kẹta tó gbọ́dọ̀ pé jídù a gbọ́dọ̀ mú lókùnkùn náà a gbọ́dọ̀ mú ọwọ́ yẹn túrú mú ká mu ní mu ẹ bọ́ bá lè ṣe òṣè ni wọ́n ní khudh al-kitaba bi quwwa gbé tírà yìí mú gbámú dáadáa òfin inú rẹ̀ gbámú kìí ṣe ń tọ́ àmọ́ bọ́ bá wù mí ń ṣe bí ọ̀bá wù mí mọ́ ṣe là kílẹ̀ kẹrin òní kíni musara agbọ́dọ̀ sálápá ń tètè tí wọ́n bá ti sọ pé nǹkan báyìí ni o lẹ́sẹ̀kẹsẹ̀ ló fi jẹ́ pé àwọn ní àkọ́kọ́ ńgbà wọn fi sọ̀rọ̀ hijab lẹ́sẹ̀kẹsẹ̀ ló ṣẹlẹ̀ aṣọ tó lukaluku ní wọ́n bẹ̀rẹ̀ sí yá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ọ̀yá òfin ti dé ńgbà wọn ti ń tán ní tọ́ innamal khamr wal maisir wal azlam rijisun min amali shaitan tọ́lọ́wọ́n bá ka gbogbo ẹ lọ ó ní fashanibuhu ẹ pa gbogbo ẹ tì àwọn ọ̀mùtí ìsìn olòṣì ọ̀mùtí làwọn inú ògò ni wọ́n ti mutí ẹ̀ táwọn ti ń jọ̀hún kòkò dúrọ́ọ̀mù ni wọ́n fi ń rẹ́ agbada ni wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ gbogbo ẹ̀ ni torí pé kí ni òfin ti dé fún àwọn wo alẹ́dínà àmàlà àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ pé ti ń sọ yìí òdodo ni àwọn ọlọ́pàdé eré pàtàkì ìyẹn máa ń ṣalápẹ̀ntẹ̀tẹ̀ rẹ̀ iṣẹ́ báyìí lè yàn rere ń jẹ rẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa alihi wa sallam ó fún wa láwọn àkàrò bíi mélòó kan pé èrè ń jẹun kò dìgbà bá dọ̀hún fìrí rẹ̀ á rí ń bí kí ni fìrí tó wí ó láwọn mẹ́ta kan nínú àwọn tí wọ́n ti kọjá lọ. onítàwọn halul kitab tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ má pèrọ ni ẹ má dẹ̀ múlò dodo. la tukadhibuhum wala tusaddiquhum ẹ má pèrọ ni ẹ má pèlódò ẹ lè gba ọ̀rọ̀ wọn wá ọ̀rọ̀ wọn tẹ́ wàá gbà wá kí n láà fi wọ́n táà fi mọ̀ bóyá ó mu àbí ó mu èyí tí kuranu bá ṣe tẹ̀sídìkù rẹ̀ tàbí tó yìí lásán àsálàm tó bá fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé bẹ́ẹ̀ ni bó ṣe rí ni torí kùránì méjì ni èyí tá à ń kà àti èyí tá à ń fi ń lò ó súnà ni kùránì kejì tá à ń fi ń lo èyí tá à ń kà tọ́lọ́run ọba sọ kalẹ̀ méjèèjì náà ọlọ́run sọ méjèèjì kalẹ̀ ni ọ̀kan á fi tu ọ̀kan á máa ka ọ̀kan á fi tu òfin sọ pé òtítù kùránì wa mithluhu máa wọ́n fún mi ń quran àti nǹkan míì bí rẹ̀ pẹ̀lú rẹ̀ nǹkan míì bí rẹ̀ pẹ̀lú rẹ̀ ni màá fi tu ló pé innama harrama rasul mithlu ma harrama Allah ntòjìṣẹ́ náà sàásìlà ń bá ṣe léèwọ̀ bí ntọ́lọ́ ń ṣe léèwọ̀ ni o òjìṣẹ́ náà sàásìlà ń fi kígbe yìí sallallahu alayhi wa alihi wa sallam òjìṣẹ́ náà wọ́n á mú nínú àwọn nǹkan tó ti kọjá lọ yìí wọ́n wá mú sétí gbọ́ wa wọ́n láwọn mẹ́ta ni wọ́n wá jíjẹ mímu lọ ilẹ̀ wa fẹ́ ṣú wọ́n wá fẹ́ wábi forí sí pamọ́ ná. lòkúta wọ́n bá kó sínú kògó hir ghar lòkúta bẹ̀m̀bẹ̀ kan lọ́ba ṣubú lọ́ba dí wọn mọ́bẹ̀ kò sí bí wọ́n sì jáde wọ́n wá ojú ara wọn bọ̀tíngbà wọn ti jẹ́ ní tí wọ́n lágbòye wọ́n mọ̀ yìí pé àbáyọ wà àbáyọ wo àbáyọ tí máa so òkè dilẹ̀ n tí èèyàn ò ní kápá tí kápá rẹ̀ ó dé lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni àánú lọ ìrànlọ́wọ́ ọba adẹ́dà tó jẹ́ yí pé ó lè má fi sábàbí kankan sí i ó lè yú ọ láì jẹun ó lè mú ọmọ dunnú láì ní nǹkan kan ẹni tó dẹ̀ ní gbogbo ẹ̀ ní inú rẹ̀ ò ní dùn ẹni tó dẹ̀ ń jẹ gbogbo ẹ̀ ní kò ní yọ. Allah subhanahu wa ta'ala tó ní kíni àtayọ àti dùnnú àti gbogbo ẹ̀ ọwọ́ ta lọ́wọ́ àfẹnutọ́ba fún gbogbo nǹkan yìí sábàbí ni tọ́ba dẹ̀ wù ú alóhùn ò tiẹ̀ lò ó torí wípé sábàbí ò dé òun kò dé torí pé wọ́n lágbọ̀ọ́yé wọ́n á ní hmm? ó kú o tóró ní yàrá alladhina amanu taqullah wabtaghu ilayhi alwasila ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ o ẹ páyà rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ẹ pa àwọn òfin rẹ̀ mọ́ ẹ wá fi ṣẹ́ ẹyin tẹ̀ ń ṣe ẹ fi ṣe àtẹ̀gùn láti fi wá nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n wá pera wọn ẹ jẹ́ á wo àwọn iṣẹ́ rí tá a bá ti ṣe tó jẹ́ pé a ṣe torí nǹkan kan o àfi torí ọba adẹ́dá nìkan ni ká wá fi bẹ̀ẹ́ kó ayọ̀ nínú ewu tá a wà yìí torí ewu ni ah, tọ́jà bá ti ṣe mọ́ bẹ̀rù bọ́ọ̀ bá yá òǹgbẹ ọ̀wọ́ ebi ọ̀wọ́ ikú ọ̀kan nínú wọn wá ní ohun èé jẹun òun láwọn òbí méjì wọ́n ti gbó ohun èjẹun àfi tí wọ́n bá jẹun náà ẹ jẹ́ àwọ hikma ńlá kan ó ṣe jẹ́ pé ìyún òjíṣẹ́ náà sàrásílà ń kọ́kọ́ mú wá. torí ètò tọ́lọ́run bá gbé kalẹ̀ ní wípé wàkàdà rọ́bùkà alla ta'budu illa iya wa bil walidayni ihsana ọlọ́run ọba ṣe lófin ni a gbọ́dọ̀ sí nǹkan kan a gbọ́dọ̀ lògbésí ayé wa kọ́ dá lórí nǹkan torí nǹkan kan àfi torí ọba adẹ́dá nìkan ká wá ṣe dáadáa sáwọn òbí méjèèjì. ó ní gbòǹwá déńjọ́ kan àwọn òbí ti sùn àwọn ọmọ òun dẹ̀ ń sunkún òun ò dẹ̀ fẹ́ kí wọ́n jẹun ṣáájú àwọn òbí òun méjèèjì òun ò dẹ̀ fẹ́ jẹ́ àwọn òbí méjèèjì subhanallah òun wá ń pàṣẹ fún wọn òun rẹ àwọn ọmọ ìtẹ́ títí títí àlùfájàrí fi yọ nígbà yẹn ni wọ́n jí wọ́n ní oúnjẹ yín wọ́n wá jẹun kó tó di pé òun yanjú tàwọn ọmọ òun ìwọ ọlọ́run ọba bá wá jẹ́ pé torí ìdí ẹ̀ làwọn fi ló ń fi ṣe tó ń ṣe kó àwọn yọ nínú táwọn wáyé. kí ni gravitational law náà law of gravity àgbọ̀ kí ló lé òkúta wọn ọba mú fúkẹ́ sókè ṣe mọ̀ pé this is contrary to normal science àṣé ìmọ̀ kan bẹ tó kọjá science agbára kan ń bẹ tó kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ ọba sún sókè but wọn ò tí ì lè jáde èkejì ni òun ní cousin kan ibnatu amihi bàbá rẹ̀ àti bàbá òun wọ́n jọ bí àpapọ̀ ni obìnrin ni a ah! pé ẹ wù kí obìnrin máa wo ọkùnrin ó ń wo òun òun wá gbowó kalẹ̀ òun fẹ́ bá ṣe ní tí ọkùnrin fẹ́ ṣe pẹ̀lú obìnrin lọ́nà tí ó tọ́ ọmọbìnrin yìí wá ń sá torí ipò nípayà ọlọ́run ọba torí ètò pàtàkì jù nínú ẹ̀sìn obìnrin lẹ́yìn ìgbà tó bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ tó tẹ̀lé Muhammad sallallahu alaihi tí ń pòfin ma ó ní kọ́ṣọ́ kọ̀kọ̀ rẹ̀. kí lọ́lọ́wọ́n bá fi ròyìn obìnrin rẹ̀ ni ó ní wa mariamu ibnati imran alẹ́tí ibi tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ni. tọ́tọ́jú kọ̀kọ̀ rẹ̀. ìyẹn wá mú ọmọbìnrin wa ní bùkátà òun wá wò pé tá tó ń fẹ́ ṣe ọwọ́ tẹ̀ báyìí. òun wá ní tí ọba tó ọba ní bùkátà sá ìrànlọ́wọ́ òun tó ń bá ọ sọ láti ẹjọ́ yìí ọwọ́ àkàwọn nìkan ẹ̀gbà wa kan sọ pé kódà òun ti sùn lé ìtàn rẹ̀ méjèèjì ọlọ́wà sọ yìí pé takilá báyọ̀ ọlọ́run ọba ó mú kìnnáyà kan wá kìnnáyà tó túmọ̀ sí ni wípé má jábàálẹ̀ mi ntọ́ lẹ́tọ̀ọ́ sí torí àpọ́nlé obìnrin lélẹ́yìí ó sọ mí dẹni yẹpẹrẹ ó fẹ́ sọ mí dolórí burúkú. kíndì nínú mọ tẹkùlọ rántí pọlọ́run ọba wà o ọ̀kan ṣoṣo ni o ó ń bẹ lókè o ó ń wò wá o ọmọ ń tà ń ṣe o ọgbọ́n tà ń sọ o ó dẹ̀ mọ èrò ọkàn wa ó rí wa o ó lóun fò fò dìde torí pé kíni ẹ̀rí ọkàn jẹ́ ah, ṣé kó sọ pé ọlọ́run ò sí ni àbí tó bá wà kò rí òun àbí kò mọ tóun rò àbí kò gbọ́ tóun sọ tóun bá sọ yìí òun bá sá wọ ọlọ́run ọba bó bá yẹ pé tóun ṣe òun ṣe torí tiẹ̀ ni kó àwọn yọ òkúta bá tún lọ sókè sí i. ẹnì kẹta ṣùgbọ́n wọn ò tí ì lè jáde náà ẹnì kẹta ní òun bẹ àwọn òṣìṣẹ́ lọ́wọ́ ẹ̀ nígbà wọn ṣiṣẹ́ tán ọ̀kan nu wọn ò dúró gbowó owó yìí tó ń bá ní kóun ó kó lẹ̀ fún òun ọmọgbà tí ó dé nígbà tí ó fi dé ó lè má mú nǹkan ní bó ṣe rí nípìnlẹ̀ ń jọ́ sí mọ́ ló ń bá bá ti bọ oko òun bá invest òun dá sówò. So màálù ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ àgbo ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ oko ti lọ rẹkẹtẹ lórí owó yìí pẹ̀lú owó yìí lódìjọ́ kan lọ́ba dé lójijì báwọn mú nǹkan ọ̀hún owó òun dà ó gbogbo ẹ̀ náà ni ó ní wá arákùnrin mo ti mú sùúrù fún ọ tó látẹ̀sítẹ̀sí rí má fi mi ṣe istiza. tẹ̀sítẹ́sí wíbí wọ́n fi mi ṣe stiza wọ́n fi mi ṣe ẹ̀yẹ ṣé mi mú sùúrù fún ọ tó ni ló ń bá ní gbogbo ẹ̀ náà nù ńgbà tí ì rí ọ kówó má bàa di bó ṣe mo fi ṣe báyìí òun ti ń rò pé bóyá ń tóun ṣeun nínú rẹ̀ yóò sọ pé ọ̀dà òkú iṣẹ́ ò ń gbà ó ọ̀kangara gbogbo ẹ̀ ni. ṣùgbọ́n gbà tó jẹ́ pé kò sé nítorí tiẹ̀ ariwo ọjà lélẹ̀ ọba tí ń bá nájà tiẹ̀ lówó òun náà ó kó lọ́hùn òun dẹ̀ òun kangara o kékuku ṣètò òun lóòótọ́ kìí ṣe dandan ni kó fóun tọ́ba fóun fẹ̀nìyìmá tí ọba fóun parí náà ìwọ ọlọ́run ọba bó bá jẹ́ pé orí tiẹ̀ lòun fi ṣe tó ń ṣe kó àwọn ayọ̀ lòkúta bá sí tán po náà bá jáde. lójíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ló fi ń fi ń tẹ̀ mọ́ wa létí gbogbo ìgbà gbogbo ń tá a bá ṣe ká ṣe torí iṣẹ́ eré tá a bá ṣe àsọ̀rọ̀ sẹ́bu iṣẹ́ eré tá a ṣe kí n ní iṣẹ́ eré ìtọ́lọ́hún pa láṣẹ tó jíṣẹ́ ńlá ṣàlàyé rẹ̀ akhlasubu wa aswabu èyí tá a ṣàdáyanrí rẹ̀ tó gúnrégé èyí tá a fi sun tá a ṣe torí ìtọ́ba adẹ́dà tá a wá fi ṣe tẹ̀lé ṣòtí tẹ̀ ń tẹ̀lé kò jí ṣẹ́ni sọ̀rọ̀ àṣọlọ̀. òjíṣẹ́ náà sàásánlá fi ń ṣèkìlọ̀ ní gbogbo ìgbà òjíṣẹ́ náà sàásánlá ní arákùnrin kan nínú àwọn tá a ti kó tó kọjá lọ náà ni ó ní òjò ó rí èsújò ọ̀dẹ̀ ń bẹ ní abẹ́ ìsújò òun ọ wá gbólóhùn kan tó sọ pé má rọ̀jò yẹn síbẹ̀ yẹn o lè rọ̀ sínú oko lágbájá ó ní atẹ́gùn dẹ̀ mi ìsújò lọ kúò níbẹ̀ yẹn ó mì í lọ síbi kan òun wá ń tẹ̀lé títí títí tó e débi ibì kan ó rọ̀ ọ́ òjò rọ̀ síbi gélété kan ó wá sàn lọ sínú canal òun ṣà ń tẹ̀lé e lọ òun wá rẹ́ nìkan tí ò tiẹ̀ mọ ibi tójú ti sùn ibi kó tó ọkàn àdìpọ̀ dàálẹ̀ ń bí ni ọkàn fi nǹkan chánẹ́ẹ̀lì omi yẹn sínú oko rẹ̀ ni òun wá ní lágbájá ya Abdullah ìrẹ̀wọ ẹrú ọlọ́run ọba kí ló kọ rẹ ná ó ní báyìí ni kọ mi ó ṣe déédé ń lábẹ́ tó ń lé bọ̀ tọ́wá Ah, báwo ló ṣe máa ṣe ná àwọn olóhùn òní báwọn ṣe máa ṣe ju wípé tóun bá ti kó èrè oko òun pín sí ọ̀nà kan èyí táwọn ọ̀jẹ̀ èyí tóun invest èyí tí òun ó fún àwọn aláìní àtàwọn tí wọ́n ní bùkátà bóun ṣe máa ṣe nù kò sọ yí pé kó jábélé kólúkálukú ọmọ ṣe tiẹ̀ rárá tọ́lọ́hún ò tó báwọn àdámọ́ tọ́lọ́hún dá ẹ̀dá tó bá ti di pọ̀ wà báyìí ọlọ́hun dá ọ lẹ́dà ntọ́rọ̀ mọ́ pọ̀ ọlọ́ba tó dá ọ̀nà ẹni tá a dá ọlọ́ba tó dá ìwọ wo ló fọba tó dá ọ èèyàn kan ìwọ tí wọn dá náà ìwọ fúnra rẹ oníwọ tó fúnra rẹ àwọn míì tún wà tí wọ́n dá pẹ̀lú rẹ̀ àwọn kan súnmọ́ àwọn kan jìn. nínú àwọn tí wọ́n súnmọ́ làwọn òbí méjèèjì àtàwọn tí wọ́n ti táwọn náà tún so mọ́ ìwọ náà látara bẹ́ẹ̀ ò lè fẹ́ yàwó ó tún ti tàn ká bàbá ìyàwó rẹ bàbá rẹ ni ìyá ìyàwó rẹ ìyá rẹ ni ó tún ti tàn ká bánu tọ́mọ bá tún wọ̀ ọ́ ìwọ tún ti wọ̀ tó ń bá ń ṣiṣẹ́ níbì kan àwọn tó ń bá ṣiṣẹ́ pọ̀ àwọn ọ̀rẹ́ àwọn ibi tó ń gbé àwọn alábàágbé gbogbo wọn báwọn ọ̀pẹ ó ti tàn kánú èyàn ò lé ẹnìkan igi kan ò lè dágbó ṣe tó bá ti jẹ́ pé ọ̀kan ṣoṣo ni àlè pé bẹ́ẹ̀ ń gbó mọ́ pé ah ibi tẹ́ẹ̀dẹ̀ èèyàn ń gbére ẹnìkan ṣoṣo ò lè jẹ́ ń bẹ́ẹ̀ so bó o ṣe wà ń bẹ̀ ń ìwọ̀ olúkálukú níwọ̀ rẹ̀ ó fún olúkálukú níwọ̀ rẹ̀ torí pé ń ṣe báyìí Allah subhanahu wa ta'ala la yadi'u hajra al-muhsinin àwọn tí wọ́n ń ṣe dáadáa torí wípé wọ́n mọ̀ pọ́lọ́run ọba ń wo àwọn ọ wà ọ̀kan ṣoṣo ni ó ń wo àwọn ó rí ọmọ táwọn ń sọ ó dẹ̀ rí ọmọ táwọn ń rò tí wọ́n ń wá ń fún ọlọ́run ọba ní wọ̀ bó ṣe kí wọ́n fún ọlọ́run kò ní jẹ́sẹ̀ wọn gbé. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó wá sọ paríparí rẹ̀ kan fún wa kí ni paríparí rẹ̀ wọn láwọn mẹ́ta o níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ẹjọ́ wọn lákọ̀ọ́kọ́ dá. wọn láwọn àfa àwọn olówó àtàwọn tí wọn jagun sójú ọ̀nà náà ọba ìrẹ́ àfa. ọmọ kéwù o láyé o kí nìdí tó fi ké náà ó pe torí ọlọ́run ọba ni ọlọ́run sọ ní irọ́ lọ pa kí wọ́n lè bá a máa yìn ọ́ àfààní ọ́ á onímọ̀ ọmọ ọ̀rọ̀ sọ wọ́n dẹ̀ ti sọ báwọn láyé ìpín tiẹ̀ ti lọ ọjọ́ òní ọjọ́ àwọn tí wọ́n ń ṣe nǹkan torí tọ́lọ́run ọba ni ẹ máa wọ lọ́nu náà. ẹ má wọlé ọ̀nà náà. ẹnì kejì ẹni tí ń náwó sójú ẹni ẹ̀sìn wọ́n ń ṣe gbìyànjú wọ́n ń ṣe gbogbo ẹ̀ kí ló dé tó fi torí ọlọ́run rárá torí kí wọ́n lè bá a ọ̀làwọ́. wọ́n tẹ̀ ti sọ láyé ẹ máa wọ lọ́nu ná subhanallah ẹnì kẹta ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run ọba tó kúkú shahid kí ló dé àní torí ọlọ́run ọba wa alaikum salaam tọ́lá ọlọ́run sọ pé rárá torí kí ẹ lè bá a sọ pé kíni ọ wọ́n dẹ̀ ti sọ ẹ má wọ lọ́nu ná tó ń túmọ̀ sí pé kíni iṣẹ́ téèyàn ò bá ṣe àdáyanrí rẹ̀ kó dẹ̀ fi jọ ti òjíṣẹ́ náà sàásìlà kò ní lérè tọ́ba wá tá a bá ṣe é kìí ṣe pé ó dìgbà ọba di ọ̀hún kó tó wúlò fún wa ibi gan-an insha Allah al-Karim tá a bá fi bẹ lọ́wọ́n ọba gbogbo ohun tá a bá fi sùn ọlọ́wọ́n ọba ó fún wa fi jẹ́ pé àgbọ́dọ̀ ntọ́ pàtàkì jù tí wà àgbọ́dọ̀ ṣe ṣírkù ṣírkù ìtẹ̀kọ́dì àwọ̀ amẹ́lì ṣírkù náà kàn ìbọ́lọ́wọ́n ọba wórogún nínú ọkàn tàbí ìbọ́lọ́wọ́n wórogún lórí ìbáàdà tá à ń ṣe gbogbo ohun tá à ń ṣe ọgbọ́dọ̀ dá lérí wípé à ń fi ń wojú rẹ ọlọ́run ọba nìkan ni à ń dẹ̀ ń fi ń jò jíṣẹ́ náà sílá lọ sọ́la à ń mú lọ́kùnkún dùn à ń dẹ̀ ń ṣalápá ń tètè pẹ̀lú rẹ̀ n tí máa bí òní wípé èèyàn ò ní jọra rẹ̀ lójú torí pé ńgbà tó ti mọ̀ yí pé kò sí marking scheme lọ́dọ̀ òun ọwọ́ ọba ọ̀dẹ́dà lọ́wà bó bá ṣe tán gan yóò máa wọ́ ọlọ́run ọba ibi tí mo bá ti ṣiṣẹ́ dáríjì mi o yóò máa kún fún istikfa yóò máa ṣe tawba eléyìí pàtàkì lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bá a ṣe sọ Allah subhanahu wa ta'ala sọ pé ká ṣe dáadáa sóbì wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam iṣẹ́ wo ló ní ládájú ó ní ká kírun sí àsìkò rẹ̀ ó ní kò sí ládá kò sí iṣẹ́ tó ní ládá tó nínú ẹgbàá wọn mi as-salatu khayrul mawdi'i faman istata'a an yastakthira falyastakthir ntọ́ dáàjù nínú iṣẹ́ téèyàn máa ṣe láyé lẹ́yìn tọ́gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tán òun nìyẹn kíkí ẹni tó bá lè ṣe pípọ̀ kò ṣe pípọ̀ ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọlọ́bọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi ó ní ya Rasulullah sallallahu alaihi wasallam mo fẹ́ tọrọ nǹkan kan ó ní kí ló fẹ́ tọrọ ó ní mo fẹ́ kí n wà pẹ́kí pẹ̀lú rẹ báyìí nínú ọgbà àlìjẹ́nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la ò ní bùkátà sí nǹkan kan ó lè yùn náà mo ní bùkátà sí onítọ̀ ràn mí lọ́wọ́ pẹ̀lú ìkún fún ìforíbalẹ̀ ìyẹn náà fúlà yíyàn torí wípé ò ní forí kan balẹ̀ fún ọba adẹ́dà àyàfi kó ṣe àgbéga fún ọ pẹ̀lú rẹ̀ níwájú rẹ̀ kó dẹ̀ lé ọ jìnnà síná pẹ̀lú rẹ̀. wọn abilé rè lẹ́yìn ìgbà náà ńkọ́ ó ní ìṣe dáadáa sóbì. nínú ntọ́lọ́wọ́n bá ń fi ń tètè máa ń síjú àánú wo ẹ̀dá lẹ́yìn ìgbà tó bá tẹ̀ lófin ọlọ́wọ́n bá tán bíi kó ṣe dáadáa sóbì kò sí. bẹ́ẹ̀ náà sì ni kọ́lọ́wọ́n bá tètè fìyà jẹ̀dá lórí nǹkan kan kò sí ètò tó kó ṣe aburú sáwọn òbí rẹ̀ àwọn òbí èṣe tíyàn bá ta tán Allah subhanahu wa ta'ala sọ pé fala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ẹ wo bọ́ba adẹ́dà ṣe ọba tó mọ̀rọ̀ sọ bó sì tó gbogbo ẹ̀ léra wọn má ṣe sí ọ̀wọ́n o má jàgbé mọ́ wọn ọ̀rọ̀ àpọ́nlé ni kọ́ máa tọ̀dọ̀ rẹ jáde sí wọn òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá wọn béèrè lọ́wọ́ ọ̀kan nínú àwọn sàábé ẹni tí mo rí pẹ̀lú rẹ bó ló ṣe rí sí ọ ó ní bàbá òun ni ó ní tọ̀ má ṣáájú rẹ̀ tẹ́ ń bá ń jọ ń lọ o tẹ́ ẹ bá wà lágbo tí ọba tí ìjókòó má jókòó má pè lóko lọ́fà ní agbo ní tábàtì ẹnìkan bá ti ń jókòó bàbá yẹn oníkólókọ torí àdàpè kọ́mọ́dé yìí gbé látara péńpé wá ń pe ó kọ bàbá rẹ ní olókọ ni olókọ báwọn. tàbí ẹ̀sìn tá a gbọ́dọ̀ mójútó torí pé kí ni pé ah brọ́dà yẹn lágbóyè kò níwà kò lágbóyè níjẹba broda yẹn nímọ̀ bọ̀dá ah, ìṣesí ẹ̀ ló ṣe kínní kò nímọ̀ níjẹba. daniel ilma bidoni adab kanari bila hatab èèyàn kó information jọ kò sí ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ kò níwà pẹ̀lú rẹ̀ bí iná tá a dá tí ò sí ni tí ò sí ní tá a fi dá ṣé náà ẹ̀ wà kò sí. ó pàtàkì àwọn òbí méjèèjì òjíṣẹ́ náà sọlá sọlá ní nǹkan kan èèyàn lè fi san ní tí wọ́n ṣe fúnyàn téèyàn bá bá wọn lóko ẹrú téèyàn ra ara wọn padà téèyàn wá firi wọn téèyàn wá tú wọn lẹ̀ tọ́ ọ ti pẹ́ wọ̀ ó ti ṣe aleykum salaam tọ́lá nínú àwọn méjèèjì sì wẹ̀ ìwọ̀ tí wọ́n fẹ́ ká fún wọn débi pé ká ṣe gàgàbò wọn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní mal'un man la'ana la'ana Allahu man la'ana walidayhi ẹni tó ń bá ń gbé àwọn òbí rẹ̀ ṣépè kíbi gbogbo ọlọ́run ọba máa bá ọ yà wọn sàbí lẹ́nu bóò ló ṣe máa wọ́n ni à ó bú bàbá eléyìí eléyìí náà dá tiẹ̀ padà tó ń túmọ̀ sí pé kí ni gbogbo ìwà ẹ̀rí fín tó ṣe síyàn tí wọ́n fi wá ta sáwọn òbí rẹ̀ ọ kóra lóhùn mọ́tàsó bi olóbi débi pé wọ́n wà rán ọ sílé wọ́n ta sí tiẹ̀ náà o gbọ́dọ̀ ṣọ́ra. ìwọ ó ní laysa minna man lam yujilla kabirana wa yarham saghirana wa ya'rif la'alimina kò sí lára wa o kìí ṣèṣe sí mùsùlùmí ẹni tí ó fún àwọn àgbàlagbà wa lápọ́nlé. La àtàgbà náà tí ò fún àwọn tí ò láàánú àwọn ọ̀dọ́ wa lójú àdámọ́ ọ̀dọ́ oníkíni ìkọjá àlà bọ́tà àgbàlagbà ni ò ní jìnà sí wọn láti máa fà wọ́n padà rárá àìṣe báyìí àìṣe báyìí tó ti di wípé wọ́n fi ọ̀dọ́ lẹ̀ àwùjọ yẹn ò ní tò bẹ́ẹ̀ náà lóbìnrin àdámọ́ obìnrin kárí ọkùnrin àgbàlagbà kan tí ń darí wọn kìí ṣe pé kí wọ́n fi wọ́n lẹ̀ là ètò ẹ̀sìn inú ètò àwùjọ ètò tí Islam gbé kalẹ̀ nínú àwọn òbí méjèèjì tọ̀kan tún wá nípọn jù kan lọ títa ni tìyá kan àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàbẹ̀ sọ́nà ni mo ní nǹkan ya Rasulullah ta ni kọ́kọ́ fún ọ ní ìyá rẹ̀ lẹ́yìn ìgbà náà nǹkan ó ní ìyá rẹ̀ lẹ́yìn ìgbà náà nǹkan ó ní ìyá rẹ̀ ẹ̀kẹrin ló tẹ̀só sọ ti bàbá ẹ̀ǹtẹ̀yàn láàánú rẹ̀ lójújù torí wàhálà tó ṣe ó ní ó ní ìyá ṣùgbọ́n ẹ̀ǹtẹ̀yàn fún lápọ̀nlé bàbàrà bàbá ni. èpo jésù asalaam sọ pé wá ti wá lédè wọ́n yìí ní amara kọ́ an takhruja lahuma min dunyaka fakhruj lahuma bọ̀wọ̀ fáwọn òbí rẹ méjèèjì o tí wọ́n bá ń dìmáàndì nínú nǹkan ilé ayé rẹ lọ́wọ́ rẹ pé ọ̀sá gbọ́dọ̀ fáwọn ni fún wọn o má fi dùn wọn ní wọn tún wọn sí tí ò ní jẹ́ tí ó pa ìwọ náà lára ó pàtàkì débi pé ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ tó ti ṣáájú ọlọ́ba ibn Abbas radiyallahu anhuma ó ní mo fẹ́ fi arábìnrin kan kò gbà fún mi ọ wá gbàfẹ́ lómi tí ì ṣe mi owó wá gbé mi mo wá pa mo pa tán kí n tó ká kí n tó mọ tí mo ṣe àwọn ẹni obìnrin wọn láwọn yọ̀ǹda mi fọlọ́n kí ni í ṣe tí n lè mo fi lè bọ́nu kínní níwájú ọlọ́run bá ń gbà wọ́n láwọn ti yọ̀ǹda mi. Ibn Abbas ní ṣé rọdàlá ànihùnmá ṣé ààrẹ wà láyé ó ní kò sí ó ní ha lè ṣe tọ́wọ́ bá kó kún fún bàdà ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sàásìlá wa ní òun á gbẹ̀yìn lọ bá Ibn Abbas rọdàlá ànihùnmá yìí pé kí ló dé tó o fi béèrè yìí pé ṣé ìyá rẹ̀ yìí wà láyé ó ní à mi rí nǹkan kan tọ́lọ́run ọba fi tètè ṣàánú èèyàn lórí ìyà tó ti fẹsẹ̀ rinlẹ̀ wípé ìyà yìí ọ jẹ́ bíi pé kéèyàn ṣe dáadáa sí ìyà kí ìyà wa ní mo yọ́nú sí ọ mo dùnnú sí ọ. téèyàn bá fojú wọn gbolẹ̀ ọlọ́run tètè máa ń fìyà jẹ̀yàn kọ́lọ́run máa jà kọ́ máa fìyà rẹ̀ jẹ́ wá látara wọn. mo ní ṣáàhìdì kan gidigbe báyìí bàtà àkọ́kọ́ fi sẹ̀dẹ́ kò rán pẹ̀lú láwà ní àmọ́ tí òwe láwà ní ò serious báyìí ṣáàdì èbúté mẹ́ta yìí obìnrin kan wà ó ní supermarket tó tóbi gan kì í ṣe mùsùlùmá àwọn tí wọ́n ń bá a ṣiṣẹ́ tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe máa ń ràgàgà ààbò bẹ́ẹ̀ ṣe máa ń bẹ̀rù rẹ̀ ẹ̀rù ẹ̀wù máa wò pé bóyá òun gan ló wọn ni ìyá kan wá wà ìyá àgbàlagbà ni bí ṣe máa ṣe sí ìyá wọn àfi bí ìgbà tí ó jẹ́ pé ìyá wọn kan nulẹ̀ ni wọ́n kí ni ìyá ẹ̀ fi ṣe wọ́n ní ìyá rẹ̀ ni subhanallah la'anatullah ala al-kafirin mo ní ìyá rẹ̀ mo dẹ̀ rọ́ ǹgbà yẹn mo bá lọ bá mo fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀ èmi mo láfẹ́ ra nǹkan mo ní wọ́n ní ìyá rẹ̀ lẹ́ni ìyá ó jẹ ọ láìpẹ́ ìyá dùndúyà pẹ̀láta ó mú mi sí yọ jẹ ọ láìpẹ́ ọkọ̀ kan wòye gbé kí ló ń ṣe léyìí ẹ̀wé ẹ̀ńtò aṣọ jàlábíà funfun pẹ̀lú láwà ní tá a fi mọ́rí nǹkan kan wọ́n wòye gbé kí ló ń ṣe àwọn ṣé kìí ṣe àwọn fanatics tí wọ́n sọ ni kìí dẹ̀ ṣe mùsùlùmá mo ní wọ́n ní ìyá rẹ̀ lélẹ̀ ló ń tìrìtì ẹ̀ báyìí ta ló yẹ kó kírètì ibì kan fún nínú bí kọ́ ọmọ gbé gẹ̀gẹ̀ torí kó lè bá aṣoríire lọ wọ́n fi nulẹ̀ báyìí ìwọ rí ìyá ọjọ́ láìpẹ́ subhanallah kó sùn yẹn ó tó lọ kí ló ṣẹlẹ̀ ibi importation kankan ayé àwọn eh, ìdí àgbọn ẹ̀sìn ni wọ́n bá ní wọ́n ká cocaine mọ́ lọ́wọ́ nǹkan kan ọ lọ sí ọ lọ sí fetefete tí mo bá ti kọjá aládùúgbò àwọn tí wọ́n á pé ah, ah, àáfàá yìí dẹ̀ sọ bẹ́ẹ̀ o wọ́n ní à ah, kèé ṣe nǹkan mi tí wọ́n dẹ̀ sọ tí wọ́n ló ṣe wọ́n purọ́ rẹ̀ mọ́ ni kèé ṣe yípo ṣe lóòótọ́ kèé ṣe pọ́ ṣe lóòótọ́ ló fi jẹ́ pé tíyàn bá ti lóbi méjèèjì láyé Islam fẹ́ kí èèyàn kéèyàn mójútó wọn kéèyàn mójútó wọn dáadáa ọ pàtàkì Allah subhanahu wa ta'ala lórí aya tàfẹ́ tìrìtì lẹ́ni wọ́n ní wati dhal qurba haqqahu wal miskina wabna sabiin. ولا تبذر تبذيرا òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ni ọlọ́run ọba àdírẹ́sì láti sọ fún wa àti sọ síwájú pé wọ́n dá èèyàn báyìí àti ẹ̀mọ̀ pàǹbẹ ẹ̀ka ti rọ̀ mọ́ wa bàbá ìyá ìdílé ìyá ìdílé bàbá ìyàwó ọmọ ẹbí ará Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé òun ní ń pèsè òun ló fún wa wọn ní tó ń bá fún wa o ó ṣọ̀rọ̀ ó ṣe mà ó ṣe pò àti dhal qurba haqqahu ẹ fún àwọn mọ̀lẹ́bí ní ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ ló pè torí tó ń bá ń fún wọn kọ́ ọ mọ̀ wípé bóyá ọjẹ́ nǹkan kan kọ́ ọ má fi má nùkún ìrègùn ni Allah subhanahu wa ta'ala sọ pé hakọ ẹ̀tọ́ wọn they are right is they are right pé wọ́n tiẹ̀ bí ọ mọ́ wọn ọlọ́run wá fún ọ ó ti ẹ̀tọ́ wọn ni lórí rẹ ọ gbọ́dọ̀ fún wọn nínú nǹkan kan. zal àwọn wo ni èèkàn àkọ́kọ́ nu wọn ìyá àti bàbá lẹ́yìn ìgbà yìí ìyàwó àwọn ọmọ àwọn ìdílé ìyá bàbá ìdílé ìyá àyà àtàwọn tí wọ́n tún rọ̀ mọ́ báwọn àwọn ìdílé ìyá àyàwó àwọn aládùúgbò wọ́n gbọ́dọ̀ fún ẹlẹ́tọ̀ bó ṣe léwu kó kéré tó mùsùlùmí èdè mára tó bá ti kó káwọ́ kó báyìí ọlọ́run kà kó fún un kò ní rí kẹ́ kò ní dunnú ó lè ní lọ́wọ́ pọ̀ tí ń tí ń lé pẹ̀lú ń tó kóró ń kò ní rí kìí sáwùjọ mùsùlùmí. wẹ́lmískínà àti aláìní fọ̀kìr lẹ́ni tí ò ní tó fọ̀kìr àti miskin bákan náà la ṣe wọn bọ̀ torí wípé tí miskini gbóná ju ti fakir lọ fakir ó ní kò tó ni but miskini ò tiẹ̀ ní pápá ni fakir lè róúnjẹ àárọ̀ ó rí nǹkan jẹ bòdì kìí ṣe ń tó wù bẹ́ẹ̀ náà ni tọ̀sán bẹ́ẹ̀ náà ni talẹ́ but miskini ò tiẹ̀ rí jẹ pàápàá ni. àwọn méjèèjì láà tírìtì ṣùgbọ́n ètò pàtàkì jù tá a tiẹ̀ gbọ́dọ̀ fi sùn náà ó ní tání miskin wabna sabil arìnrìn àjò tí nǹkan tán mọ́ lọ́wọ́ ó lè lọ́rọ̀ níbi tí ń ti ń bọ̀ ẹni tó bá lọ hajj yóò máa ń tàn sọ. mo pàdé ẹnìkan mo fọkọ bó láṣìírí ń wa ẹkún mu wàá ní gbangba jẹ́dà kí ló dé báàgì tó kówó sí kò sí preparation tí ó ṣe fún hajj yẹn gbà tó tí wọ́n ń ṣe tafsir fún kún watazawadu fa inna khayra zaadi taqwa à ó múra ó mú zaadi dání kó dọ́là ó kó pound sterling ó kó gbogbo ẹ̀ ó sẹ́rì yá lọ́nbí ó sì díjẹ́ dàbáyé ó wá báàgì yẹn tì ọkàn rẹ̀ kọ́kọ́ ṣe gàràrà náà ó ti di ríboríbo lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ọlọ́rọ̀ dẹ̀ ní nílé làṣẹ kí ló dàmú ibn as-sabi ìsìláàmù ọ̀fẹ́ ká máa wò hàn bí ó ṣe fẹ́ ká fo mọ̀lẹ́bí hàn bí ó ṣe fẹ́ kí a wo aláìní níhàn torí pé kí ni gbogbo wa fámìlì ọlọ́run ọba ni wa ẹnì kọ̀ọ̀kan wa a ní contribution tá a ṣe fáwùjọ báwùjọ náà ṣe ní contribution tí wọ́n ṣe lórí wa tẹ́nìkan nù wa bá ti bú ìwọ rẹ̀ kù tí ò mú wa àwùjọ wa destabilize tólórí ọba mú ẹ̀tọ́ rẹ̀ wá yóò da àwùjọ rú táwọn ọmọ ẹ̀yìn náà ọba mẹ́tọ́ wọn wá yóò da àwùjọ rú wọ́n fẹ́ kó lukaluku mójútó ìwọ yìí lójú Allah subhanahu wa ta'ala ìgbọ́lóhùn tó lò ní pé hakọ̀ ẹ̀tọ́ wọn nígbà tó yẹ pé sọ ma pé pé a nígbà tó sàn ń ṣiṣẹ́ kí lóòrùn wò ó kò sí ń bẹ̀ mọ́ torí ntọ́lọ́wọ́n bá sọ ni ṣé mi mo fún ẹ tó ń bá ń wò yí pé o ṣiṣẹ́ lórí rẹ̀ ni àwọn kan bẹ wọ́n ṣe jù ẹ lọ wọn ò ní. fún ẹlẹ́tọ̀ wọn o Allah wa subhanahu wa ta'ala sọ pé wala tubadhir tabdhira má ṣe ní nàá pa. tabdhir kí ni tabdhir ká má nà tó níbi tó ti yẹ ká ná pípọ̀ ká wá nànà kùnà níbi tí ò ti yẹ ká nà. kò sí ní téèyàn ná sórí in tó tọ́ lójú ọ̀nà ọlọ́run ọba tó jẹ́ bó ṣe lè wù kó kéré tó ní téèyàn bá ná sójú ọ̀nà tí ọ̀tọ̀ ìnákùnà ni tẹ̀bdìr ni torí pé kí ni ọ̀rọ̀ ìtọ́lọ́hún ọlọ́run ṣe ọ̀rọ̀ ni láti fi jẹ́ kí àwùjọ ó nílọ síwájú irinṣẹ́ lọ́rọ̀ tá a bá lò ó bọ́lọ́run ọba ṣe fẹ́ ká lò ó àwùjọ ò ní tò. yàtọ̀ fún zakat sadakat hibba àti oríṣiríṣi ni wọ́n ní ká máa ṣe ìtààmù tààmù lóríṣiríṣi báwọn torí pé kí ni ká fi stabilize àwùjọ. Allah subhanahu wa ta'ala wá ń ṣe kìlọ̀ innal mubadhirin kanu ikhwana shayatin àwọn tí wọ́n ń nànà kùnà tí wọ́n ná tó tàbí tí wọ́n ná kọjá àlà lórí ìbàjẹ́ ọmọ ẹ̀yà àṣetánì ni wọ́n torí pé ìkẹ́tọ́lọ́hún bá fún àṣetánì kàfìràn kó fi dúpẹ́ fọlọ́hún ọba ó fi ṣàyà kókó nàkíní bẹ́ẹ̀ náà làwọn eléyìí náà. Allah subhanahu wa ta'ala sọ pé wa kana ash-shaytanu li rabbihi kafura àṣetáni sì wẹ̀ ó ṣe àyànkókò nàkí sí ọba rẹ̀ bí ìyá ṣe jẹ àṣetáni yẹn bẹ́ẹ̀ ni ó jẹ àwọn tí wọ́n bá ń ṣe lé tó ń túmọ̀ sí pé kí ni haramu ni. owó tá a bá kó jọ báyìí kì í tọ́jọ́ tó bá tọ́jọ́ àdánwò ni ó jẹ́ fáwọn tí wọ́n bá kó jọ àwọn ọmọ kéékèèké ọmọ secondary school wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn ó ní ọ̀kan ní bàbá òun ògbóǹtarìgì ọlọ́ṣà ó èkejì ní ẹ tí ẹ ò jólè tó tóun tó o bá délé àwọn ó rò pé ẹ ń ta mọ́tò ń bẹ̀ ni àwọn ẹ̀gbọ́n bàbá òun ò dẹ̀ ní àwọn aráalé àwọn wọn ò rí jẹ wọn ò rí wọn ní tó o bá rí gbogbo bí wọn bí wọn ṣe ń ṣe gbogbo ẹ ní àwọn kéékèèké wọn ń ṣe hókùmù wọn hà ká máa lé wọn lórí. Allah subhanahu wa ta'ala ń gbẹnu wọn sọ̀rọ̀ bó ṣe rí nu kì í sì ṣe sí mùsùlùmí ìṣesí mùsùlùmí tó o bá ṣe fún ẹbí ará àti gbogbo àwọn èèyàn tán àwọn tí wọ́n jálábàgbé àwọn tí kí ló jíṣẹ́ náà sàrà sàlám sọ kì í ṣe mùsùlùmí ẹni tó yó tí alábàgbé rẹ̀ ń sùn lébi. àwọn opó àwọn ọmọ òrukàn bó ni condition wọn mùsùlùmí èkọrin bámúbámú la yó àwọn ọmọ pé bí ń pọnmọ ẹnìkan láà kí lọ́lọ́wọ́n bá fi kún ó ní wọ́n ìmọ̀ tó rẹ̀ dáná ánìmù tẹ̀gọ́ rahmati min rabbika tarjuwa tó o bá wá lè fún ọ láwọn ẹ̀tọ́ yìí torí wípé ọ há fún ọ náà ṣùgbọ́n o nírètí sí ìkẹ́ ọlọ́run ọba tó ń retí subhanallah faqul lahum qawlan maysura ọ̀rọ̀ tùnú ni kò sọ fún wa o má sọ yìí pé ṣé mi nìkan ni wàhálà ṣe wá pọ̀ báyìí èmi náà ní bùkátà tèmi láà má jẹ́ kẹ́ ní bùkátà kan déwájú rẹ kọ́ mọ́ bá dùnú kù bó o tiẹ̀ ní fọ̀rọ̀ tùnú fi dùnú kù ọmọ ìyá mi àwa náà jẹun ọlọ́run ló bo àṣírí but nínú díẹ̀ tí ń bẹ ńlé táwa náà wò àwọn ẹni rí tó kọjá lọ láwùjọ mùsùlùmí bá ń ṣe ń ṣe ni kí ló jíṣẹ́ lásán làásán làm sọ ó ní inna afdalal a'mal an tadukula fi qalbi akhika mu'min sururan. nínú tó lọ́lá jù nínú iṣẹ́ rẹ òun ni kó o dun ọmọlàkejì rẹ tó jẹ́ olùgbàgbọ́ òdodo kó o dùn nínú. àwòtọ́kùdíyà ánìwùdẹ́yìnà tàbí o rí i pé gbèsè máa ń mú lágbájá kó o yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kó o bá san àwọn gbèsè rẹ̀. a ò ìmọ̀ hù khubzan kó o fún un lókèlè jẹ́ kìnnáyà ohun tó jíṣẹ́ náà sọ ni pé fún un ní búrẹ́dì jẹ torí tó kọ́mọ̀ ní àwùjọ wa ń masa àwọn afáwa tí wọ́n bá tún wa ní masa nísìnyí búrẹ́dì lásọ bí tẹ̀sẹ̀ búrẹ́dì ẹ mọ̀mí sí torí kò ní nídìí pé àtúnṣe ń ṣe wàhálà kankan lórí rẹ̀ máa wáyá ẹ mọ̀mí sí. tí ò bá sí Allah subhanahu wa ta'ala sọ pé tọ́ ọ bá wá di pé ẹ̀tọ́ wọn tó fẹ́ fún wọn yìí o kò sí torí pé wọn náà nírètí sí nǹkan àwọn afáàní gbólóhùn pé onírètí sì ké ọlọ́run ọba wọn ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣègbìyànjú a ṣègbìyànjú a wà agbára lékè ọlọ́run ọba ìké ọlọ́run ọba náà ní yó gbogbo wa kò sẹ́ni tọ́ba ti wá dàbà wọn ọ̀rọ̀ ọ̀tùnú ni kó sọ fún wọn o bí mùsùlùmí ṣe é ṣe nù o bí ẹ̀kọ́ ẹ̀ńtọ́ lágbọ̀ọ́yé tó lóun jẹ́ mùsùlùmí ṣe é rí láwùjọ nù o. Allah subhanahu wa ta'ala wọ́n wa ń na báyìí la taj'al yadaka maghlulatan ila unuqika. maka gbé ẹ̀ wò pé ah, ọ̀ ń bẹ̀rù pé kíkiní yìí má tán o kọ́ ọ wá díwọ́ mọ́ kọ́ ọ má nà síta ìkìlọ̀ nù. o lè máa wò yí pé ah, nígbà mo bá ṣe gbogbo eléyìí ah, ó yẹ ká plan now láà ó mójútó ilé lóòótọ́ ó mójútó ilé. òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní oúnjẹ ọdún ńgbà tí nǹkan bá tọ́lọ́wọ́n bá mú kéde oúnjẹ ọdún kan ọmọ nílé fáwọn fámìlì oúnjẹ ọdún kan ọmọ nílé fáwọn fámìlì ṣùgbọ́n èyí tí lẹ́yìn oúnjẹ ọkùnrin kan tó ti wà ń lé fún wọn yìí kó lásán aslan wá mú ọ̀rọ̀ kan kó wá fi pamọ́ dọ̀la la abada. wọn ló kírun imma maghrib sallallahu alaihi wa sallam ìṣá irun rẹ̀ máa ń gùn ṣùgbọ́n ìwọ̀n ya pọ̀ ẹ̀rù wa ń ba gbogbo àwọn sàbí ó wá sájáde nínú òrùn ó wá lọ kó àwọn dànánírù kan wá wípé mo rántí pé àwọn owó kan ń bẹ́nu lé ní kò dọ̀la pẹ̀lú mi kí n má ti pín ká. mẹ́ta lẹ̀dá níbi àdámọ́ ọ̀rọ̀ àwọn tó jẹ́ yí pé ọkàn wọn wà mọ́ àyà ń bá wọn wí gán àwọn kan wà ọkàn wọn wà mọ́ lóòótọ́ ṣùgbọ́n wọn ò ní fi wọ ọlọ́run ọba lórí rẹ̀ wọn ò ní fi tàfàlà wọn ó tètè mú kúrò torí wọ́n mọ̀ pé òróǹro lélẹ́yìí kọ̀dọ̀ gbọ́dọ̀ papọ̀ mẹ́ràn ó yé wọn débẹ̀ wọn nígbàgbọ́ rẹ̀ àwọn ọmọ wa bá wọn. Ah, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà businessman ni ó nípa ẹ̀ ọlọ́run bá níbi business ẹ̀ arábìnrin kan wá bá ó ní kò yẹ kí n wá bá yín o ọkọ mi ló yẹ kó wá bá yín ṣùgbọ́n ń tijú àti rówó lé wa san wọ́n dẹ̀ fẹ́ lé ajáde òun gan ló sọ ilé fún mi ó ní owó eléyìí lọ́wọ́ tí ó kó fún arábìnrin ṣùgbọ́n ata qalilan fa akda ọ̀rọ̀ ra ju díẹ̀ sí pé ju kú mú mẹ́nu kúò lára ọ̀há káyọ̀ kúkò à ń ṣàlàyé tafsir njọ́nà ni ló mú ọ̀rọ̀ yìí wá mo ní ẹni tẹ́bi ń pa tọ́ wá fún un ní ìfún tí ò yo nǹkan míì ló tún dákun tí ó bá ti jẹ́ pé o ní tí ó yo lọ́dọ̀ fún un ní tí ó yo ó ní mo gba wá sí rẹ̀ àfa mọ́yìnà mo gba wá sí rẹ̀ mo ní hmm. èmi náà ṣe wá sí kan mo ní bisimilà mo fẹ́ gbọ́ ó ní one fifty ni wọ́n need òun bá kó thirty thousand naira lé lọ́wọ́ lọ́ba ní ó ní bó ṣe mú un lọ́kàn ó yìí pé one fifty yìí tóun bá kó five hundred fún ó lọ́wọ́ lọ́wọ́ ó lóun fi ti dànù ni fún ara ẹ̀ lọ jẹ́wọ́ ó supply iṣẹ́ kan wọ́n ti sign gbogbo ẹ̀ tí wọ́n fún lọ́wọ́ ẹnìkan kan dé lójijì ní tí ó kí wọ́n wò lọ́ba wò lọ́ba fagilé but torí pé ní teyakos ó ní owó Fatima àfi tóun bá san ló bá gbé fóònù Fatima Fatima Fatima dákun máa bọ̀ èló ló pówó òun náà ó ní one fifty ó ní gba two hundred subhanallah subhanallah subhanallah kèé ṣe ohun tó ti kọjá lọ o ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ sí gangan ní sọ̀rọ̀ yẹn gbà tá à ń ṣe tafsiru yìí o <laughs> ó ní bí bí àlá ní arákùnrin yẹn bá dẹ̀ tún wọ́n bá ní wọ́n bá pè ń padà gbogbo kínní lóòótọ́ kì í ṣe fault yín well ẹ pàṣẹ bẹ́ẹ̀ olóòní olóòní <laughs> òun yà wó lulẹ̀ sí sùjádà yìí pé Allahu Akbar ó ní àfa mọ́yìnà wàláhì kìí ṣe mímọ̀ ṣe ẹ̀dá mo ní alihamudulilayi tó ọmọ bẹ́ẹ̀. wọ́n ní wọ́n dá síjọ́ lọ́nu mọ́tàlásí àwọn èèyàn mílíọ̀n níbẹ̀ nínú ọwọ́ wọn wọ́n á máa fi five hundred naira wọ́n máa fi gún orí igbá. tájàlú bá wá dé subhanallah wọ́n á wọ́n wá àfa àká. wípé kọ́ wọn sa kùránì mo wá ń béèrè kí ni tí oníkí kùránì wá sí ná kí wọ́n bọ́ sọ àkọ́kọ́ nítorí kí wọ́n ṣe yóò sí lójú ọ̀nà wípé kọ́ tètè rẹ súnmọ́ ni àbí sọ́dọ̀ ọ̀hún èwo ni tó fẹ́ jùzùnú méjèèjì àwọn nǹkan tó wà mara tó yẹ lè ṣe ni tó yẹ pé nínú rẹ̀ gbà ọba gbogbo ọba ṣe sọ ọgbà bẹ́ẹ̀. because bọ̀dín ewu kò séwu tó tó kéèyàn má lágbọ̀ọ́yé tá a bá pa láì lágbọ̀ọ́yé ní wèrè ayẹpẹrẹ wèrè torí wèrè ò ní tẹ̀klif. nítorí ẹ̀kọ́ problem rẹ̀ solution problem rẹ̀ ni yọ̀ọ́dẹ̀ òun gan ni yọ̀ọ́ máa wò pé problem òun gangan nù. Ah, mo rántí olówó kan ọyọ zakat nígbà kan mara abubakar gumi rahimahullah rahmatawasa ó wà láyé yẹn ah, owó yìí lọ tó wo zakat pọ̀ tó báyìí <laughs> ó ṣe transporting àwọn goods kan wo <laughs> ọ̀tọ̀ tí ó ní ah so orí zakayọ ọgbọ́dọ̀ mọ yọ o ṣùgbọ́n àwẹ àwẹ gbarú ẹ kí ni kóun ṣe ó ní kó túbá túbá ni kó túbá ni ọ àwọn ohun tọ́lọ́wọ́n ó ṣe fún ẹ ọláyé nínú kí ọlọ́run bá ọ túbá lóòótọ́ kó tó di ọdún tí ó tẹ̀lé ó di wípé wọ́n fún un ní contract wípé kó máa transport epo epo rọ̀bì zakat tó wá gbé wá lọ́dún tó tẹ̀lé ó ju eléyìí lọ nílọ́po ìlọ́po hada wà Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún náà sallallahu alaihi wa sallam nínú hadith sahih wípé màláìkà méjì máa ń ṣàdúrà tilẹ̀ bá mọ́ ìwọ ọlọ́run ọba àdúrà tí wọ́n dẹ̀ ṣe mátímátí ni ẹni tó bá náà maji otambe ẹni tí ń bá ń káwọ́ kò máa májì orí iná. láti agolo yẹ dákẹ́ fi ilà ọ̀nà allah subhanahu wa ta'ala ni ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا má wàá ná ju bó ṣe ta bí ò ṣe yẹ kó ná o má ná nínà tó jẹ́ pé ò ní mójútó ilé àwọn aráalé rẹ ò ní ní àwọn aráàta ni wọ́n wà mọ́ sọ pé bàbá kẹ o má ṣe bẹ́ẹ̀ o ọ́ kẹ̀ sínú nánú o ọlọ́mọ ẹ̀jẹ̀ á kẹ̀ sínú náà o ntí ó ṣe ni ó ń yẹjú tinú lé ètò bá wá ó ní ibda bima bi nafsik thumma bima ta'ud ó ní dèrè amọ̀n anfaqtahu fi tahriri raqaba dirhamun anfaqtahu limasakin dirhamu أنفقته في سبيل الله ودرهم أنفقته لأهلك أعظمه أجره الذي أنفقته لأهلك أو كما قال رسول الله صلى الله عليه وسلم حديث tí ìmáàmù Muslim gbà wá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé owó tó ná láti fi tú ẹni tó jẹ́ ẹrú kúò nígbèkùn ṣe mọ̀ pé ládàá pẹ́tẹ́ ni owó tó ọ ná láti fi gbọ́ bùkátà ẹni tí ò ní owó tó ọ ná fáwọn tí wọ́n fẹ́ lọ sójú ọ̀nà ọlọ́run ọba àti owó tó ọ ná fáwọn aráalé rẹ torí jíjẹ mímu wà fi èwo ló ní ládájú èyí tó ní ládájú èyí tó fi yanjú ilé ni o gbogbo wọn ló ní ládàá ọ̀bọ̀ tó ó tò lẹ́sẹ̀lẹ́sẹ̀ báwọn ni o ọkọ̀ọ̀kọ̀ yẹnjú tiwọn ná tó bá dàbá mi gan nígbà tó bá yẹnjú tiwọn ná ẹ lè pera yín jọ báyìí báyìí báyìí lọ ṣẹlẹ̀ o kí ni tí ẹ rò pé ká ṣe fún wọn nínú tòun ẹ bá wọn fi báyìí fún wọn ẹ̀kọ́ ńlá lélẹ́yìí fún àwọn tí wọ́n wà normal tàkọ́kọ́ tá à ń kìlọ̀ àwọn tí wọ́n wá ọmọ owó tí wọ́n fẹ́ ná eléyìí ẹ rọra ṣe níwọ̀ntúnwọ̀nsì fáwọn tí wọ́n tí wọ́n wà ní ìwọ̀ntúnwọ̀nsì gẹ́gẹ́ bí ọmọ àdénìyàn àwọn kan wá wà o ẹ̀rù jẹjẹ làwọn àfi bí ìgbà tí wọ́n ṣèyàn látara pé kí ni wọn ò ní attachment kankan fáyé tó bá ti di tọ́lọ́run ọba kò sí ní tí wọn ò lè gbé kalẹ̀. àwọn bíi bò àwọn bíi Siddiq wal Akbar Abubakar Siddiq radiyallahu anhu wọ́n ní kí wọ́n wá náwó sójú ọ̀nà ọlọ́run ọba gbogbo ilé ló kó jáde ó ní mo yọ̀ǹda rẹ̀ fọlọ́run ọba ya Rasulullah sallallahu alaihi wasallam àwọn ará ilé ìgbẹ̀rẹ̀ ńkọ ọlọ́run ó tó fún wọn. Umar bin Khattab radiyallahu anhu ọ represent àwa ordinary ordinary folk ó ní mo pín sí méjì mo fi ìdajì fáwọn aráalé ìdajì yìí tinú léhùn náà tọ́lọ́wọ́n bá ní eléyìí náà tọ́lọ́wọ́n bá náà àwa ordinary kéèyàn má jẹ́ lẹ́ẹ̀kẹta tí ó rí ntọ́ yẹ kó ṣe ńlẹ̀ wọ́láhì ó ṣe ò ṣe ọlọ́run ó ṣe opportunity lọ́lọ́run fún ọ tó o bá ti rí opportunity ń sapá rẹ kó tó di pé ipá yẹn ò ní sí mọ́ opportunity ń tètè lò ó. ọ ah, lè má sí mọ́ ah, ó ní inna rabbaka yabsutu rizqa liman yasha wa yaqdiru tó bó ṣe wù ní sọlá rẹ o ó lè dálẹ̀ rẹpẹtẹ fún yẹn nísìn nígbà tó bá rẹ̀ tún yá yọ kàkó kìí ṣe pé owó yẹn kò ní ṣùgbọ́n kò tẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ wà ń ta ìmọ̀kànjẹ́ ń gbèsè ó ṣiṣẹ́ wọn ọ̀sánwó gbogbo ẹ̀ ọwọ́ ha ntí ò sí lọ́wọ́ tẹ́bí ntí ń bẹ lọ́wọ́ ní jẹ́ níjẹ́ owó ntí ò sí lọ́wọ́ <laughs> ẹni tó jẹ́ ń gbèsè ò ní sọ pé torí ikú olówó ń dání ṣé ìyẹn kàn mí ni bá a mówó mi lèmi ń sọ tèmi. Allah subhanahu wa ta'ala ó ní òun lòun máa ń dàálẹ̀ fún bó bá ti wọ̀n wáyé tẹ̀rọ innahu kana bi ibadihi khabiran basira ọmọ gbogbo ń tí ń lọ ó dẹ̀ rìn náà rí bó ṣe wù ní ṣọlá rẹ̀ láti fi rẹguléètì àwùjọ eléyìí pàtàkì fún gbogbo mùsùlùmí ló fi jẹ́ yí pé usulul hidaya gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ gbọ́yé ká má ṣe àṣedànù ká má fojú tẹ́ńbẹ́lú àwọn òbí wa ká ṣe dáadáa sí wọn ní gbogbo ọ̀nà ká mójútó ra wa ara wa ká mójútó ara wa wo ẹ̀mí wa káre nírè tí ó lè dúó tí ó ní istiqama ala awamirillah subhanahu wa ta'ala kùránì kíkà wa àwẹ̀ gbígbà wa kìyàmù láìlì wa ìṣe pẹ́pẹ́ ń fúru wa fọ́lọ́hún gbogbo àwọn eléyìí táwọn ń ṣe àwọn tí máa ń baṣẹ́ jẹ́ á rí mi ṣé á gbọ́ mi ìjọra ẹni lójú tọ́lọ́hún ọba ò fi bún àwọn ẹni ire tó kọjá lọ a gbọ́dọ̀ ṣàmọ́lẹ̀ kádàánù po torí pé ọlọ́run bá kẹ́ pẹ̀lú àgbọ̀yé fẹ́fẹ̀fẹ́ ọ̀hán òye pé kò sí bó ṣe jẹ́ ọ̀hún à ń fojú ojú tẹ́ḿbẹ́lú wo gbogbo àwọn èèyàn sọ̀hánàlá sọ́lọ́n ti gbà ní ṣọ́lọ́n ti gbà ni a exam ayé tá a wá ṣe o lè rí èèyàn nínú exam hall tí ń gbọ̀n o lè ti sọ pé o yóò fèèlì ó dìgbà result bá jáde a o lè wà nínú exam hall kí jìnnìjìnnì mu kó máa làágùn kó máa ṣe gbogbo kó máa gbọ̀n sọ wàá sọ yìí pé ah exam o ti fèèlì rẹ o láà lójíṣẹ́ náà sáà sílẹ̀ fi sọ yìí pé ká bá ṣe correct ara wa bá a ṣe báwọn èèyàn sọ̀rọ̀ ká mọ̀ bá wọn sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé àwa la dá wọn bí ìgbà tó yẹ pé àwa ti là àwọn jẹ́ ní ìparun láà wọ́n wá ń fún wa ní àkàrò lórí ẹnìkan tó ń tún ọmọ àyà rẹ̀ ó ń pe ọmọ àyà rẹ̀ sákìyèsí ó ń pe sákìyèsí ọwọ́ akọjá àlà ọwọ́ náà pẹ̀lú gbogbo ní tàǹsọ̀ yìí ọ̀sán ọwọ́ náà ọwọ́ náà ẹnìkan ló lè sọ ta ni Allah subhanahu wa ta'ala àfi tó bá gbé sí òjíṣẹ́ náà sàásìlà lẹ́nu àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàásìlà ń lọ sójú ogun nínú hadisi Bukhari wa Muslim wọ́n rí arákùnrin kan ó ṣe gbìyànjú gan wọ́n wá rò pé ó ti tán ni wọ́n wá sọ fún òjíṣẹ́ náà sàásìlà pé ah lágbájá ó ṣe gbìyànjú gan ó jagun ó ṣe gbogbo òjíṣẹ́ náà sàásìlà ní ọmọ náà ni. Ah! ọmọ nákẹ́ ọṣà tó ti kú tó ti jagun báyìí tó ṣe ní báyìí ah! n tí wọ́n sọ lórí ẹni tó kú sójú ogun bó la ṣe fẹ́ ṣe sí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sára bó la ṣe fẹ́ ṣe sí. wọ́n wá lọ wo ẹni àṣekèkú ó ń jẹ̀rora Eh, oró àwọn egbò tó ṣẹlẹ̀ sí lójú ogun ni ó wá mú ọkọ̀ torí pé kò lè mú sùúrù mọ́ ọba gúnra rẹ̀ pa ìgbà yẹn lọ́sẹ̀ tó wá kú wọ́n wá sọ fójíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìgbà wọn sọ fún báyìí ó ní ashhadu an la ilaha illallah wa anni rasulullah òun gan ọmọ tìtẹ́lẹ̀ ńgbà tí wọ́n fún un ní ròhùn ní Jibrilu sọ fún yí pé sọ fún ọ yí pọ̀ mọ́ náà ni but bí ó ṣe jẹ́ òkọ̀ mọ́ sallallahu alaihi wasallam lẹ́nu wula yẹn ti kọ́ ànilá wa kọ̀mọ́ ti tẹ́lẹ̀ géèbù ni kọ̀mọ́ ti tẹ́lẹ̀ sọ fún ọlọ́run ní jírí sọ fún ìpè ọmọ náà ni. torí ẹni tí sọ́bùrù alẹ́lbẹ̀lẹ́ sọ́bùrù ìmúsùúrù lórí àdánwò ọ̀ràn yẹn ni fún mùsùlùmí torí pé kí ni lan yusibana illa ma kataballahu lana nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí àfi tọ́lọ́run wa bá ti kọ fún wa tó bá ti mú wá sùúrù ni tó bá ti mú dẹ́kun wá ọpẹ́. mùsùlùmí ọmọ ntí mùsùlùmí máa fi lò gbèsè ayé nu tó bá dé alihamudulilayi tí ó bá dé alihamudulilayi náà ní pẹ̀lú sùúrù kọ́lọ́n fa sùúrù àdèmàbẹ̀ torí kò sí ètò ṣe tọ́já burú ń bẹ̀ Allah subhanahu wa ta'ala lọ́fi jẹ́ pé gbogbo ìgbà a gbọ́dọ̀ jẹ́ kí ìṣesí wa kó dẹ́ lérí àwọn àgbọ́yé ká má bàa ṣìwàwù torí tí àgbọ́yé yìí bá yanjú àṣìrò máa bí sọkúsọ ìdẹ̀ máa bí ṣìwàwù kí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kọ́ bá fọ̀ wá mọ́ kọ́kọ́ wa máa ṣe kọ́ má dojú ọ̀rọ̀ wa rú kọjá jèrè láyé ń bí kọjá jẹ́ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama sọ̀rọ̀. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا نعم شيك يا أبو عبيري ok now ìbéèrè àkọ́kọ́ sá so ìgbà tí ẹ fi ń wa soro nípa wípé ànábì máa ń tọrẹ so ẹ ṣàlàyé fún wa wípé ó kírun lọ́jọ́ kan ó yára kírun yìí so ẹ wá sọ wípé ó tara kó lórí irun ṣé orí irun ló ti kú ni àbí lẹ́yìn ìgbà tó sálámà taif. bóyá ahọ́n lè pè mí o ń gbọ́ sálámà tán tó kírun tán ó ó sáré dìde irun yẹn yájú bí wọ́n ṣe máa lọ bọ́dẹ̀ ti sálámà tán báyìí ló ló sáré jáde ó ní àwọn àwọn owó kan wà nínú ilé ni tí mo rántí ńgbà tí mo wà lórí irun kò gbọ́dọ̀ ilẹ̀ ò gbọ́dọ̀ máa bá mi pẹ̀lú rẹ̀ nínú ilé. jazakumullahu khairan. naam àwọn táwọn ní bẹ̀rẹ̀ one, two, three, four, five, six. Ọlọ́run àrẹ yìí pẹ̀sà. Lórí dáadáa tiwọn náà. Kwẹ́sàn mi dá lórí ọ̀rọ̀ ikú. Náà, kọ́lá ọlọ́rẹ̀ mi wá lórí dáadáa. Ẹ jẹ́ kó jẹ́ ó jìn síra o. ta bá rẹni tó jẹ́ wípé bóyá irun tó máa ń kí bóyá irun jímọ̀ nìkan lẹ́kọ̀ọ̀kan ọ irun júmọ̀ ọ bóyá irun yìí lẹ́kọ̀ọ̀kan so tó bá kú ǹjẹ́ a lè kírun sí wíìnì bẹ́ẹ̀ la. àwọn tí wọn ò síríọ̀sì bí irú rẹ̀ kí wọ́n parapọ̀ kí wọ́n kírun sí la. but àwọn ẹni rẹ tí wọ́n ń wò ó pé. àwọn abiyì ní eléyìí láwùjọ ibi tí wọ́n bá lọ láti lọ kírun síyàn lára ẹni yẹn á wọ́n mọ̀ o káwọn wọ̀nyẹn fà sẹ́yìn but a a lè dànù. ẹlẹ́ẹ̀kejì a lè dànù ó ìkíní ó ó ṣèwúlò níbì kan ẹni yẹn mùsùlùmí ni but kò sẹ́ni tó lè rí sọ pé òun ibi tó ti kírun sí tó ti kírun rí wọ́n béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ náà ni ó ah tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ìgbára ta rẹ̀ kò fẹ́ mọ́ lẹ́gbẹ́ ṣùgbọ́n kékeré àwọn àwọn àyímọ̀ àdúgbò bá ní tọ́ káwọn àwọn gúrùpù rẹ̀ tí wọ́n ń kóra wọn ká kí wọ́n lọ kírun síra asiri ni magribu tó lù ń gbà wọ́n lọ sí tán táwọn gúrùpù rẹ̀ lọ sí tán mọ́ṣáláṣí kún déta ni àwọn gúrùpù rẹ̀ yẹn wọ́n fẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù kí ìmáàmù fi wò pé èmi náà wà ń bí o ó ṣe yẹ kó rí nù ìhun èṣe tí a fi ṣeré pàápàá ẹ torí pé torí pé mùsùlùmí ló pera rẹ̀ tí ò dẹ̀ jiyàn wípé ọ̀ràn yẹn nírun ṣùgbọ́n ìkọlẹ̀ lọ́ba ìkọlẹ̀ orí burúkú ni ọ̀rọ̀ rẹ̀ mamata walam yatub wa wiza amraha ẹni tó jáde láyé tí ò túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ àfọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́fọ̀lọ́wọ̀n ọba á kóra ró lórí rẹ̀. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ni nípa ọ̀rọ̀ ọkú náà ni. ọ ṣẹlẹ̀ wípé mo fẹ́ sálábà pàdé ibì kan so ó wá dé wípé nígbà tí mi máa débẹ̀ àwọn wọ́n ní mọ́mù kan ti kọ́ kírun sókù lára Ah. wọ́n tún wá ní kí mọ́mù míì tún kírun ègé wọ́n ní kí mọ́mù míì tún kírun wọ́n jẹ́ mẹ́ta so ìfanfà wa ń wáyé lórí ọ̀rọ̀ yẹn so tèmi dẹ̀ gbọ́ yé inú ọ̀rọ̀ yẹn náà ni pé ìmọ̀mù kan náà ló gbọ́dọ̀ kírun sí ah. òkú lára hmm. so ó dẹ̀ ń ṣẹlẹ̀ mo rí pé láàrin àwọn tí wọ́n wà nù ọ̀rọ̀ yẹn náà àwọn tán láwọn gbọ́ súnà yìí tá a mọ̀ pé wọ́n gbọ́ nǹkan kan yé so nǹkan tí mo tún wá fẹ́ sọ nú ọ̀rọ̀ yẹn ni wípé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn mo fẹ́ kó kún dáadáa torí látara pé bá a ṣe gbọ́dọ̀ ran aṣọ fókù gan ah. ká ṣe kẹ́ bá a ṣe lẹ́kùnrẹ́rẹ́ so kọ́lọ́n kó kó ṣe rán. na aṣọ òkú ìpele méjì náà níbi aṣọ ìhẹ́rọ̀mù wáyé a tọ etí rẹ̀ a dẹ̀ àdélẹ̀ tá a bá ti wẹ òkú tán tá a gbé òkú sínú rẹ̀ a ṣí abala tápá òsì lọ sápò ọ̀tún báyìí àmú tapọ̀ ọ̀tún á sì wá sápò òsì báyìí tí bí ẹsẹ̀ á ṣìbò kíní tínrín tá a rọra tọ́lẹ́tì rẹ̀ hàn á fi dé bí ẹsẹ̀ á fi dé bí àárín á dẹ̀ fi dé ibi ọrùn kó fi easy láti ṣe é gbé ojú báyìí náà lọ àsọ̀rí náà lójú báyìí náà lọ kì í ṣe takálùfù wípé ká máa wá wàhálà míì ká lórí rẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ now irun irun jẹ̀náza yìí ṣe ń tà fi ṣe politics ipe torí pé àfa yìí ló àfa yìí náà wà nbẹ kó náà lead irun àwọn kan wọ́n ti kírun tẹ́lẹ̀ àwọn tí wọ́n wà nbẹ náà ní kírun bò àfa mi tuntun wà nbẹ ẹ tún jẹ́ kó náà kí ẹ tún kò sí ti ń jábà nínú Islam náà. kò mí ni mistake yẹn máa fọ àná irun ọ̀ràn yẹn gan tá a bá ṣe mistake ń bẹ kò sí ti ń yàn ṣe sí. Assalamu alaikum. Assalamu alaikum. Um, my question is. Um, <clears throat> but do you, do you, did, you, did you understand what you are saying? Very well. Inshallah, remind me next week, inshallah, we go back to our usual tradition of uh, <laughs> speaking the two languages, inshallah. No. Um, the aspect of um, shirk. Um, you said, you talked about the shirk of the heart. No, that uh, one can commit shirk by thought. So but um, sometimes there's once in a while there's um, possibility of evil thought. Yes. That um, what's, what's, that, yes, that swiftly comes to the heart and perhaps go. Yes. So if such kind of thought mm. is a thought about shirk, yes. sometimes a thought comes like a, a uh, doubting Hmm. some of the signs of Allah subhanahu wa ta'ala. Even though as a person you disagree with that thought. Yes. But the fact that that it's, thought it's, has come. It's, it's satanic whispering. When it comes like that, you repel it. That is why the companions of the Prophet sallallahu said, we went to the Prophet sallallahu Ya Rasulullah, we used to have some thought. When we think who has created it, we say Allah. Who has created it is Allah. That thought comes. Who has created Allah too? The Prophet ﷺ said, when it gets to that point, you say, Allahu Ahad, Allahu Samad, Lam Yalid, Walam Yulad, Walam Yakul Lahu Ahad. that one we clear all that. They, sometimes they, they even went to the Prophet ﷺ that, Ya Rasulullah sallallahu alaihi wasallam, we used to have some thought that is not befitting of a Muslim. We try to repel it, but it comes as a flash. The Prophet said, Does that happen to you? And you abhor it and you repel it? That itself is faith. Is test from shaitan. You know, his, his desire is to make one enter hellfire with him by becoming a kafir. If you cannot achieve that, he wants you to commit some shikriyat. If he does, if he can't do that, to make you get involved in some sinning. Sometimes you just you know, you saw a lady in the day, you you try to run away, you take your face away from her. But you know, you never look at her, but uh, Shaitan bring the picture that you look at it well, you know, and uh, some whispering start to come. That's in that situation, you quickly go to your wife. That is where the bachelors are in danger and trouble. You know, so you quickly go to your wife. But if you are fasting, you know, the mere fact that uh, fasting purifies the soul, it will check that also because you know that that is evil whispering. You know, these are some of the things you use. It's, it's natural for a believer. So but it, one should not allow it to gain a position, not to talk of it getting established. As it comes with a flash, you repel it also immediately. What, sorry, what of in the situation where it almost got established. Um, okay. You did not, you didn't say it. Yes. But it caused a doubt. Yes. Possibly, it could cause a doubt within oneself. That's true. Until you get to a scholar or maybe a guardian like this, yeah. and you get more clarification, and yes. then your iman restored uh, yes, itself. It is good. So within that period yeah, that you underwent, you um, undergo uh, that loss crisis, of uh, uh-huh. crisis. So does that period um, take someone away from Islam? No, because qalbuhu mutma'in bil iman He's still under struggle with uh, shaitan. Uh, that's why he's looking for a scholar to clarify it for him. He never sat down and felt established on that. You know, he, he was he or she was struggling. You know, that struggling, inshallah, you have reward for that. Jazakumullah. Secondly, the second question is that um, recently I heard of a place where Islam has been uh, banned or something. No, it's not true. Um, yes. Angola. Yes. It's not true. Okay. It's not possible. Uh, uh what? I had uh, the mosque there being demolished. Uh, the demolition. No, the, just like here uh, in Nigeria too, people make illegal structures without correct and proper documentations. You know, it's for example now, maybe you have a governor who is a due process person and people have erected structures which don't follow due process. And you now come and in the, incidentally, some must fall into that. You know, out of sentiments, some Muslim may raise eyebrows, but does Islam say we should not follow due process in doing things? This is the problem, yes. Uh, so, but it's not true in Angola okay. that Muslims. Um, if it happens now that in a place you are prevented or you are the government of that state now um, declares that a particular religion out of humiliation should not be practiced. Yes. And definitely, one will a Muslim will have to stand upon his iman. Now, um, if one dies on that um, path, knowing the the fact that you are banned, you are you are banned not to practice that religion. It's there. not possible to ban Islam. It's not possible. Even in America, or worse place than that, even in Italy, even in Rome, you have a very big mosque in Rome, very big mosque in Italy. You have. It's not possible. <laughs> It's not possible. His hypothetical. Hypothetical questions are not realistic. You know, immediately the eyebrows were raised on the issue. The government, you know, withdrew that no, there was nothing like that. And uh, some Muslim authorities started saying it too, that no, there was nothing like that. It's not possible. <laughs> it's not possible. Uh, it's not possible. Even in Burma, where the Muslims were being slaughtered, they never banned Islam. Hmm. asalaamualeykum wa rahmatulah. asalaamualeykum wa rahmatulah. kọlọmba ṣe àlékún dáadáa fún sà. mo fẹ́ béèrè lórí pa ọ̀rọ̀ irun tí èèyàn bá ń kírun níbi tí èèyàn kéré ó ṣẹlẹ̀ ní mosque wa lọ́jọ́ friday ìgbàdàn ṣe kó síbà lọ́wọ́ nípa múná lọ. mo wá kà sí ìpè kó yẹ pé kó yẹ pé a ti wà ní bí a bí à ń ṣe àtayá lọ́wọ́ nírú ẹ̀ wá kí ni position àwa tá a wà lókè pátápátá. ẹ̀yin tí àǹtí ò bá rí màmù kó rí ẹnìkan tó ń tẹ̀lé màmù àwọn tí wọ́n wà níwájú wọ́n á máa ṣọ́ ìmáàmù ìmáàmù gbọ́dọ̀ ṣe gbogbo ohun tí ó ṣe tán káwọn tó ṣe àwọn tí wọ́n wà lẹ́yìn wọ́n máa fi àwọn tí wọ́n wà níwájú yẹn ṣàríkọ́ṣe tó bá fi di pé circumstance wà yìí pé àwọn kan wà lókè báyìí wọ́n á baralẹ̀ dáadáa ni kí a make sure wípé action yẹn ti take place dáadáa ná kó tó di pé àwọn ṣe ah. now now ó yé mi. a ah. lè tún ṣe tashaud lọ. now kí ni nǹkan tí a máa ṣe nǹkan tí mo fẹ́. èèyàn ò mọ̀ yìí pé bóyá imam ti ṣe taslim or not àbí èèyàn ó dúró ṣe gbogbo àwọn àkáàtó yẹ kó ṣe ó make sure. Uh, because definitely tí wọ́n bá ti sálámà ẹ̀ action ó ṣò nínú mọ́ṣáláṣí is either kí gbogbo wọn pín ká kán bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nǹkan kan báyìí tọ́wọ́ yẹn bá ti ṣẹlẹ̀ wúruwúru yẹn máa ṣẹlẹ̀ kó tẹ kí wọ́n dúró dì yẹn kán tó sálámà. Uh, ìbéèrè alákọ̀ọ́sà um, ẹnìkan wà ní àdúgbò wa so kò kí ń kírun. subhanallah so ààrí kò kírun rí ni kí n sọ pé ìfúngàn jumat kò kéré. ó dẹ̀ ní mùsùlùmí lọ́hùn. wọ́n pè ní muslim. <laughs> òun náà dẹ̀ ní mùsùlùmí lọ́hùn. bẹ́ẹ̀ni so ohun tó wá ṣẹlẹ̀ ni pé nínú Ramadan wọ́n máa ń gbé lẹ́ṣọ̀ lọ́lé tẹ́lẹ̀ pé wọ́n á sì lọ sílẹ̀ so ìgbà tó bá débẹ̀ ọlọ́run ṣe change fún ó máa ń fún àwọn èèyàn ní nǹkan. ó dẹ̀ máa ń kírun. wọn ò rí kó kírun rí sẹ́ẹ̀ ajib subhanallah. so nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé kò tó ń pè rẹ̀ ní muslim egungun alájì ló máa ń pè àbí alájì ló máa ń pè. ok. so ìkọ́nà àwọn bàbá yẹn tó wà mosque ẹnìkan á sọ fún yín pé òun ò ní máa tẹ̀lé wọn lọ́mọ pé kí wọ́n má gbé lẹ́ṣọ̀ lọ wọ́n wá ní pé ó sì ń pè rẹ̀ ní muslim báwọn máa gbé lọ. wọ́n pẹ́ sígbà yẹn. well lecture tọ́ sí ju almost anybody lọ náà because but kí lecture yẹn ó eh. jẹ́ n tó ní í ṣe pẹ̀lú situation tó wà kọ́ má jẹ́ lecture wípé wọ́n kàn fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀yẹn eh, pàtàkì eh, àìjẹ́bẹ̀ lecture tọ́ sí nǹkan lecture bẹ́ẹ̀ tọ́ sí. ọ̀pọ̀ tó wá ṣẹlẹ̀ ni pé mm, mm. ohun tí àwọn èèyàn ń rí jù kò ń ṣe wáàsí tó ń gbọ́ wáàsí lórí máìkì náà lójoojúmọ́. ṣùgbọ́n nínú ní táìmù yẹn ó máa ń náwó gan. so máa ń náwó ní táìmù yẹn ó lè ra nǹkan fún wọn. so àwọn bàbá kan wá náà wọn ò lọ àwọn kan pín sí méjì àwọn kan ń lọ ṣùgbọ́n ohun tí mo fẹ́ bèèrè ni pé èmi wà ní position ẹni tó lè sọ pé kó máa lọ mọ́ ṣùgbọ́n a fẹ́ bèèrè ni pé ṣé n tó dáa jù ní pé ká máa lọ ní tó kọjá ń sìn wọ́n pín sí méjì àwọn kan lọ àwọn kan dúró ṣùgbọ́n a fẹ́ bèèrè ni pé ẹni yẹn kẹ̀ wọ́n ti lọ bá ìfúngan èmi gan ti parí pé kó máa wá mosque àtẹ̀rí kó kírun ìfúngan túmọ̀ àgbọn àrí kó kírun sọ̀kọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ni pé ṣé ká sọ fún wọn pé kó má lọ mọ́ rárá tọ́rọ́ ti pín sí méjì sí. tọ́ba jẹ́ pé wáàsí ni wọ́n gbé lọ. kò sí báyìí máa gbé wáàsí débẹ̀. sọ hmm, ma pé tọ́ba jẹ́ pé wáàsí ni wọ́n gbé lọ tí ìṣèpò ni wọ́n owó ni wọ́n lọ tọrọ agbé ni wọ́n bá lọ tọ́ba jẹ́ pé wáàsí ni wọ́n bá lọ tí ìṣàgbé wáàsí tọ́ sí i but kí wọ́n jẹ́ kí wáàsí yẹn kó sun pàtàkì irun àti aburú tí ń bẹ ní pé kéèyàn mọ̀ wá kírun kàn sùn kàn ṣe ìkọ́mọ́tò ìjà lé lórí because wọn ò tí ì ṣó pé àwọn wọn ò jẹ́ kó mọ̀ yìí pé aburú ewu ń bẹ nínú kolóńgẹ rẹ̀. ẹ̀sà ẹ̀sà láti ìgbà tí mo ti débẹ̀ yẹn àti over eight years láti ìgbà yẹn ló ti ń sọ bẹ́ẹ̀ fún tó bá gbé débẹ̀ wọ́n máa sọ ọ̀run fún kódà wọ́n máa sọ wọn pé báyìí wọ́n ń sọ bẹ́ẹ̀ fún kódà ìtẹ́mi náà ti sọ fún ó tọdún bíi mẹ́rin. ṣé kọ́ máa lọ mọ́. bẹ́ẹ̀ ni ọ bẹ̀ tẹ̀. náà so ẹlẹ́kejì sá ẹnìkan fẹ́ mọ́ fún ọ. ìdí tí mo fi ní kí wọ́n má lọ mọ́ ni wípé lílọ yẹn jọ agbẹ́jú kí wọ́n lọ ṣe iqamatul hujja lọ. náà agbésíwẹ̀ ọlọ́run lọ lọ́rọ̀. ọlọ́run kọ. so ẹlẹ́kejì ni pé ọmọ ìyá kan ó ṣe mọ́ sínú alákọ̀ọ́. ó ṣe sáníà. ó ṣe sáníà jazakallah ah. Ah, naam ó ṣe sáníà naam ìgbà tó ṣe so ọlọ́nkà dára pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ṣe akudu tí wọ́n wá ló fẹ́ ṣe wà límọ̀ wọ́n wá dìmáǹdì owó kan lọ́wọ́ ẹ̀ so owó tó ní sọ yẹn lóòkù sínú ìṣẹ̀rí àná but òun náà máa fún wọn ní iye báyìí wọn agree torí ẹ̀ wọ́n mú ọmọ yẹn lọ. kò tí ì yé mi mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ naam naam jẹ́ kí n gbọ́ ẹ dáadáa naam wọ́n ṣe akdu wọ́n ṣe akdu ó dẹ̀ ti ṣe dòkóòl. bẹ́ẹ̀ni ó ti lóyún gbapà pẹ̀lú oyún ló fi mú lọ wọ́n ní tí ò bá sanwó yẹn tí ò bá sanwó yẹn in fact ìjọ tó wá gan ọlọ́pàá ló mú wá wọ́n mú ọmọ yẹn lọ police station láti bẹ̀ lọ́ọ́ ti mú lọ lé wọn. هذا كلام لا محل له من الإعراب يا أخي ah. coexist doesn't exist. bó ṣe rí nìyẹn wàláì bó ṣe rí nìyẹn. àṣẹ. ní àwùjọ yìí láwùjọ yìí. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni yóò kó àwọn nǹkan mi sínú bóyá. kókó wo wọn sínú mo láwọn ostars tó wọ́n jẹ́ lẹ́rìí tí wọ́n lè béèrè lọ́wọ́ bóyá rí nìyẹn. wọ́n á mú wọ́n á mú ìyàwó rẹ̀ wá fún ah, ó ti lọ fọkọ mi sí òṣòro ti ó padà bímọ ẹ ó padà bímọ. fọkọ yẹn. ó gbà tó bímọ tán ìgbà tó ń mu lọ àfa yẹn sọ pé òun ò lè lọ òun ò lè fún wọn ní nígbà yẹn wọ́n béèrè bíi hundred thousand ní táìmù yẹn. okay. so fún wọn ní thirty thousand wọ́n da thirty yẹn sí láyà so wọn ní so ohun tó mú tó fi mú lọ ni kò sí nǹkan méjì yàtọ̀ sí yẹn so gbà tí wọ́n gbà tí wọ́n mú lọ tán ó padà bímọ ẹ̀ so yẹn sọ pé òun ò lè fẹ́. ọ bímọ sí. ó ilé wọn ló bímọ sí. ọmọbìnrin yẹn wá lóun ò ṣe mọ́. mú bàbá ọkọ nígbà tó bàbá ẹ ọmọ obìnrin yẹn kò ní òun ṣe mọ kò ní òun ṣe mọ sọmọ obìnrin yẹn. bẹ́ẹ̀ni kò pọsibù kó lóun ò ṣe mọ. kò lóun ò ṣe mọ. àní kò pọsibù kó sọ pé òun ò mọ á mú lọ tipátipá dẹ ẹran. no nígbà tó ń sọ pé kí ọkọ òun kú wá ni sọ pé kó wá kó wá ṣe nǹkan tó sọ láìláì sókò lọ. ó wá lóun ò ṣe mọ́. bàbá ọkọ bàbá ọkọ wá sọ fọkọ pé lójú ayé òun òun ò lè fẹ́ kó fẹ́ ọmọ yẹn mọ́ torí pé wọ́n mú lọ police station wọ́n sọ pé wàá jí ọmọ yẹn gbé ni. ṣó jí lóòótọ́ ni. kò jí so nǹkan tó fẹ́ sọ mẹ́rin ni pé bí taláǹkọ́ ṣe lọ nìyẹn. bẹ́ẹ̀ni. so wá padà tún fẹ́ mi. ok. so ìbí tó wá fẹ́ yẹn problem ti yẹn ni pé <laughs> Allah akọ ah, ẹ jẹ ẹ jẹ ìkejì tó padà fẹ́ yẹn wọ́n ṣe abdu right. sọ tó padà ṣe wàlímọ̀. wọ́n ti kó ti consummate ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni so ṣùgbọ́n yẹn ń tiẹ̀ ọmọ ìlú kan ni mo lè má dárúkọ bẹ̀ torí ó máa ń ṣe ìgbà tá a fa rí ó kàn rí pé kò fẹ́ bọ́ ìjà àbọ̀ ẹ̀ wọ́n dẹ̀ wà nulẹ̀ ó wá ní kó bọ̀ ó náà ò ní bọ̀ ṣùgbọ́n kó máa bọ̀ pé mọ̀ ń bọ̀ hijab tá a gbọ́ yé ó ní pé ó ṣe yàní tahtajib anil an ghayr al maharim. naam. àbí. naam. n tá a mọ̀ nínú hijab islam ni pé kí n bora fún àwọn tí ì ṣe maharim rẹ̀. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni. àbí. bẹ́ẹ̀ ni kò bójú ra ti kókò fi nǹkan bo ọrùn wa lẹ́ báyìí náà. fọkọ ẹ. fọkọ ẹ. so yẹn wá. tí wọ́n bá fẹ́ tí wọ́n bá fẹ́ ṣeré ìfẹ́ ńkọ́. yẹn wá fọ̀ọ̀sẹ̀ pé àṣùṣe nǹkan kan síbẹ̀ ló ṣe ṣe bẹ̀ kò kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. bí kẹ́ni. ó sì ọrùn hand. so so ìgbà tó wá rí bẹ́ẹ̀ ọjà kí n gé ọ̀rọ̀ yẹn kúrú. níbo náà ti pàdé. <laughs> na ìbéèrè ìbéèrè tó. ìdí tí mo fi béèrè question wípé ẹni títà kọ́kọ́ ṣẹlẹ̀ sí torí báyìí tí ó bá ṣe míì ó yẹ kí n tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ kọ́ lọ́gbọ́n kó rìn ìrìn yẹn ní ìrìn sàn án kó dẹ̀ ṣe àmójútó dáadáa kó tó fínífíní bí ò bá lójú kó àwọn tí wọ́n lójú kí wọ́n bóun kí wọ́n bóun lò ó sọ́gbà tó bá tún di pé ó ń tún kó sí mi tó tiẹ̀ tún burú ju tàkọ́kọ́ lọ torí hmm. eléyìí ti fẹ́ bọ́ sínú agbóṣèrèkì náà. so ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni pé eléyìí náà ń sìn wọ́n ti dẹ́kun oníṣẹ́ rẹ̀ àpọ̀t wọ́n ti túká so àwọn èèyàn wá sọ pé wọ́n wá advice ẹ̀ púpọ̀ nínú advice táwọn èèyàn ń advice ẹ̀ pé ọlọ́run ò kọ ìyàwó méjì mọ́ so ibẹ̀ ni wọ́n á lọ sí. musoro ìyàwó àkọ́kọ́ ṣì wà ń lé. ó wà lé no problem. Hmm. bó o ló ṣe fẹ́ ta àkọ́kọ́ yẹn. na tala ọkọ yẹn ó pàdé ẹ ó pàdé ẹ náà ni ó pẹ̀lú ẹnìkan ó sọ fẹ́ ẹnìkan kó nídìí èèyàn ah. ọba wa yẹn àwọn ìyókù nǹkan àwọn méjì yòókù nǹkan. E, e, e, ẹlẹ́kẹ̀ẹ́ tó fẹ́ fẹ́ yẹn ìyàwó ẹ̀ gangan lọ́lọ́ wa egungun alcohol kan lọ́ti lọ́wọ́ tó ti bá yẹn but not knowing pé àwọn òbí lọ́wọ́ tó ní alcohol ìyẹn ṣe ń jọ ìwọ̀n bẹ́ẹ̀ ni kò wá bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ṣé wọ́n máa ń jọ ìhàn alcohol. ẹ eh, ẹ eh, no eh, asàlùwà bẹ́ẹ̀ ìyẹn ṣe ń wá sí ìyẹn ṣe ń wá sí alcohol yẹn ni. ok na ó ṣe ń wá sí alcohol yẹn in fact kò tí ì wá ju bí kò tí ì wá ju bí ẹ̀ẹ̀mejì lọ́nbẹ̀ ní táìmù yẹn sòtú torí ńgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ló padà sọ pé ó ṣe ń wá ni pé kò tí wà bí ẹ̀mejì lọ́mlẹ̀ hmm. eh, so hmm. so advice àwọn pè pé ẹni nǹkan tó gàlábà jù nínú tí gbogbo àwọn yẹn ń sọ òun náà ni pé bóyá kí bí ọlọ́run ò yan méjì mọ́. a rí àyà tó sọ yẹn. àyà máa wá ni tó sọ yí pé lágbájá yìí o ọlọ́run ọ̀pẹ àwọn méjì mọ̀ kó òun ní orin dáadáa kò orin dáadáa ni kò wá lọ́nà tó tọ́ tó ń fa wàhálà fún mi kó iyán rẹ̀ di àtúnkún ọdẹ obere rẹ̀ dà tún kó tó dáadáa ní bó ṣe kó tó ọlọ́run ẹ fún Ah, mm, mm. Assalamu alaikum wa rahmatulah. alaikum wa rahmatullah. Ṣé ah, Dabaik? Ah, During the course of lecture, ẹ sọ nípa pé òjíṣẹ́ kírun kan pé ó kírun yẹn ó tètè torí pé owó kan ó rántí pé owó kan wà tó ń fẹ́. So in a nutshell, nǹkan tí èmi understand by ni pé èèyàn gbọ́dọ̀ gbé oúnjẹ tó máa tó àwọn fámìlì ẹ̀ kó sèvù ẹ̀ but èèyàn lè sèvù owó. náà kì í ṣe pé èèyàn lè sèvù owó kò lè tí àwọn tí wọ́n wà nídìí bá wà tó dẹ̀ ti òun ti satisfy nídìí tiẹ̀ kò wá kò wá encourage wípé kó wá fi dùn in the name of wípé òun fẹ́ now now now èèyàn nídìí owó. bẹ́ẹ̀ni òǹgàn ó nídìí owó kò hmm. tí ì lè raise owó yẹn fún nǹkan kan ó dábàá very important fún family ẹ̀ òǹgàn sì ń struggle láti rí owó yẹn kò tí ì rí owó yẹn pé bọ̀ kì í ṣe pé ní owó but owó yẹn ò tí ì tó fún nǹkan tó ní kò tí ì meet demand their family. demand family nìyẹn. Uh-huh. so that's it it's a different thing it's a different thing except tó bá jẹ́ pé bàtà àwọn kan wá fún needs yẹn family gan wa fẹnu kò instances máa ń wá lè báyìí pé ah àfà dáàdi ẹ fi kinní yẹn lẹ́nà ẹ jẹ́ ká mójútó ti ẹni iná ọlọ́run á pèsè ọlá adam tí wọ́n bá jọ jókòó ṣe ìforíkorí yẹn kọ́láwọn ọba kó sínà fún un. sáwọn alaikum warahmatullahi wabarakatuh. nípa nǹkan tẹ́ sọ fún aláàgbẹ̀ pé ká ṣe dáadáa sí àwọn òbí wa. bẹ́ẹ̀ni. so majority àwọn ẹni tó ta wà níbà nísìnyí majority àwọn òbí tí àwọn òbí tí wọ́n bí wa. na majority nu wọn onísúfí ló pọ̀ nu wọn. bẹ́ẹ̀ni. so gbà tí wọ́n á rí i pé bóyá ọmọ ẹ̀ bóyá um, nǹkan tó ń ṣe ó yàtọ̀ sí tiwọn. bẹ́ẹ̀ni. so wọ́n wá dọ̀dọ̀ wọ́n wá ní kó dọ̀bálẹ̀ kó kí ọ̀wọ́n. bẹ́ẹ̀ni. ọmọ yẹn wá náà irọ́ èmi ò lè dọ̀bálẹ̀ kínkín hmm. ṣé ó tọ́ súnà bẹ́ẹ̀ ó lè mọ́ dọ̀bálẹ̀ bọ̀ tá a ní ọ̀nà mi tí ó gbégbà kì ṣe pé ó akojú òbí pé rárá o mi dọ̀bálẹ̀ o ọ̀gọ̀rọ̀ wa náà bí irú létà ti wá nìyẹn nínú bọ́lá ọ̀dẹ́ ṣe máa ń to nǹkan rẹ̀ kì í ṣàwọ̀là àkọ́kọ́ kì ṣe kejì kì ṣe kẹta kì ṣe kẹrin kì ṣe karùn bíi nọ́mbà six la lọ mú so nígbà tí ọ̀rọ̀ bá ti dà báyìí kì í ṣe ibi tó gùn yẹn lèyàn ó ti mú nǹkan àgbọ́yé ti dénú ilé báyìí nísìn ok bó o la ṣe fẹ́ ṣe bìlẹ̀ ihsan tusta'badu al-harahir látara ṣíṣe dáadáa ṣíṣe pẹ́pẹ́ ń fúrú èèyàn máa ń sọ ọmọ dẹrú instance bí ṣe báyẹn fún ọ̀kan náà ọmọ ya nítorí ti bẹ̀rẹ̀ ní wípé aṣọ bàbá rẹ̀ àti aṣọ màmá rẹ̀ akụ afọ alọ ah ta ló ṣe léyìn wọn ni lágbájá ah níbo masha allah ah ọlọ́run ọba sọ báyìí ni òjíṣẹ́ lásán islam sọ báyìí nǹkan báwọn ni ah owó náà ti dé ní súnà nù ọ bẹ́ẹ̀ so láti bá ń bá ń bá wọn wọn ní àwọn ò kó kó ṣe àwọn láàzì ní àwọn mọ́ because uh, èyí popular jù ní agbègbè wa bí náà ni bíi tìjànìyà ah, ó ní rárá òun ní wíìlì tòun tóun ṣe tó jẹ́ láti mi tòun báyìí lòun ṣe ń ṣe pẹ̀lú ẹ̀rí báyìí tó wà nínú Quran kì í dìgbà tóun bá gba ọwọ́ lọ́dọ̀ ẹnìkan òun ti gba ọwọ́ òun lọ́dọ̀ òjíṣẹ́ náà sílá àlọ́ so wọ́n fi sílẹ̀ wípé ah, tí ó nígbà ti ń ṣe nǹkan kan along the line tí anything bá ṣẹlẹ̀ tí wọ́n bá sọ nǹkan kan a ní a bàbá ẹ̀rí wá báyìí lórí nǹkan báyìí kì í ṣe bí wọ́n ṣe present yẹn ni a mú àwọn evidences yẹn wá àwọn náà lọ find out wọ́n corroborate pé n tó ń sọ ó ó bá mu ẹni òbí tọ́mọ rẹ̀ bá ń ṣe báyìí ní deep down him yóò máa ní feeling fún ọmọ yẹn pé ah eléyìí máa ti ń ṣe bí ò tiẹ̀ ṣe ń táwọn ń ṣe mo ní àwọn tó yí orí bẹ́ẹ̀ débi wípé ńgbà táwọn gúrùpù rẹ̀ bàbá yẹn yòókù tí wọ́n fẹ́ kí bàbá yẹn use iron hand lórí àwọn ọmọ oní rárá o ẹ fà wọn mọ̀ ń lẹ̀ ẹ̀yin tí ẹlẹ́yìn ṣe agbátẹrù gbogbo tẹ̀ ń ṣe àwọn ọmọ yín mu tí wọ́n ṣe sìnà bọ́dà àwọn eléyìí wọn ò ọmọ tòun ọlọ́run ọ̀fàdánwò yẹn kàn wọ́n wọ́n dẹ̀ ní tí ọ̀yìn táwọn súnà yìí làwọn ń ṣe tí ọ̀rọ̀ wọn fi rí báyìí ọkàn ń balẹ̀ pẹ̀lú wọn so along the line tí bàbá bá fẹ́ sọ àwọn kankan wọ́n mú àwọn evidences wa, aṣáhid gbogbo ohun any brother tí ó bá lóun ṣe súnà ń ṣe kó jẹ́ kó dá lórí ìmọ̀ pẹ̀lú àlàyé àgbẹ̀ kó lè kó lè defend the position rẹ̀ pẹ̀lẹ́kọ̀ pẹ̀lẹ́kọ̀ ìyẹn pàtàkì gan hata firaun firaun gan bó ṣe jẹ́ nítorí ṣàkókò nẹ̀sìkì tó ńgbà tí anabi musa tó bẹ̀rẹ̀ sí kó evidences fún ó sá sẹ́yìn bó tiẹ̀ jẹ́ pé ó lágídí but ó sá sẹ́yìn ọ̀gọ̀rọ̀ àwọn òbí wa yìí mi rò pé wọ́n burú tó fìrà àwọn ìdẹ̀rù pa àwọn àdá tó Musa tá a bá ra gbé fún wọn ní ọ̀nà tí tí wọ́n fi mọ̀ wípé kìí ṣe pàǹtakò zikir kìí ṣe pàǹtakò tẹ́síkìtì nọ́fs ìtàǹtakò ní wípé àgbélẹ̀rọ rẹ̀ tó yapa sí bójìṣẹ́ náà sọ̀la bọ́lá ń fi ń rojìṣẹ́ náà sọ̀la àlọ́ inshallah al-karim uh, mo fún wa ní example kan bí tí ó ṣẹlẹ̀ okay gbogbo wọn máa ń ṣọ́yàn ní níṣọ́ wípé ó fẹ́ kó ń di rẹ̀ náà nǹkan ò tí ì lè wá bá wọn ni jẹ́ kí n fún yín instance uh, àwọn ọmọ bíi méjì bíi mẹ́ta àwọn fọ́sìk a nínú àwọn. Uh, family torí tẹ́lẹ̀ yìí bá fi lè ṣẹlẹ̀ sẹ́mi sọ ẹ bá mọ̀ pé ṣíṣẹlẹ̀ sẹ́yìn yẹn kékeré ní òjẹ́ ni ah, àwọn ọmọ ṣe wọ́n ṣe wọ́n sick sick sick báyìí ẹ wá gba zikiri mo ní à ah, àmọ́ iye zikiri ta zikiri ta ṣàgán ló yẹ kó rọrùn kó mọ níwọ̀n bàbá wọn wọn ni Allahu Akbar òótọ́ ni ẹ̀rí ẹ̀rí sọ lóòótọ́ náà mo ní alhamdulillah torí pé à ń ṣe ni lójú lórí basira so wọ́n kóra ró lórí yẹn wọ́n retí ni pé kí n kankan don't give that opportunity that is it tó o bá ti di wọ́n ń wò ó pé kẹ́ ẹ ṣìwàwù kí wọ́n ti bẹ̀ ṣàléyìn ọlọ́run má aṣíwàwù ẹ̀ ká ìsàn yẹn ìṣe dáadáa yẹn kí yẹn fi disarm wọn ìkejì tí yẹn um, bá fẹ́ fẹ́ ìyàwó so kóhun àti ìyàwó yẹn ti wá wọnú ara wọn tán. kí ni wọ́n wọnú ara wọn ṣe. <laughs> bóyá ó ti ó ti rí ìyàwó bóyá bí um, àfẹ́sọ́nà bóyá wọ́n ti wá wọnú ara wọn tán wọ́n ti wá dájọ́ ìyàwó hmm. ó wá di ọjọ́ walimot nìka so wọ́n wá ní à wàá dọ̀bálẹ̀ o wàá ṣe kíní o wá ní à irọ́ o èmi ò lè ṣe ogbélé ìtẹ́mú wáyò. kò ṣe jọ ìyẹn ló yẹ kí wọ́n sàn yẹn òun yẹn á ti yanjú láti pìlẹ̀ tí ọ̀rẹ́ yóò bá gba sísọ nígbà tí wọ́n ti ń sọ bọ̀ ṣé ó ní àti fìyàwó yẹn sílẹ̀ àbí. kí ni báwo làgbọ́yé ìyàwó ṣe rí. ìgbà tí wọ́n ríra wọn um, ó pe rẹ̀ muslim ló pe rẹ̀ bọ̀ kò ń ṣe àwọn ní kínní bọ̀ muslim ni wọ́n kọ́ wá jẹ́ kó yẹ pé òun òun ò lè dọ̀bálẹ̀ tóun bá ti dé ọ̀dọ̀ àna wọn so ó jẹ́ kó yé gẹ̀yìn bẹ́ẹ̀. kì í ṣe gẹ́ẹ̀ ni ó jèrè. so ìgbà tán wá dé ibẹ̀ yẹn àwọn ẹbí ìyàwó ni bàbá ìyàwó ni dọ̀bálẹ̀ fún mi ó wà ní mi ò lè dọ̀bálẹ̀ fún yín sẹ̀ a ní o dọ̀bálẹ̀ wà ní a ní mi ò lè dọ̀bálẹ̀ èmi kírun mi ò lè dọ̀bálẹ̀ ẹ muslim làwa náà nígbà níbo ni wọ́n ti lọ gbé tiẹ̀ wá tó fi lè dọ̀bálẹ̀ fún àwọn dọ̀bálẹ̀ aná la wá fún wa lọ́wọ́ tèmi ìná kò dọ̀bálẹ̀ wọ́n mú wọ́n ṣàṣe kòkòrò kò ṣàníwọ̀n lè dọ̀bálẹ̀ bàbá ọkọ wá bàbá ọkọ tán jọ lọ síbẹ̀ ni wọ́n á dọ̀bálẹ̀ pé àwọn àmì ẹni ò dọ̀bálẹ̀ ẹ wò ẹ má bínú àwọn fi òye. sọmọ yìí pé kì í ṣe ilé ìyàwó ni wàhálà náà ti wà ọ wà ń lé tiẹ̀ náà wèrè tinúlé rẹ̀ nìbá yẹn júná kó tó mọ̀ tuntun mú tìta so tinúlé rẹ̀ ẹni kọ́kọ́ yẹn júná because bó o ṣe ń present ẹ nísìnyí bí pàtó yẹ pé ilé ọmọbìnrin yẹn nìkan ni ẹ ti ní wàhálà tí ẹ gan ń kọ́ tí ò tí ì rí yẹn jú. Um, ìkejì. tọmọ yẹn bá délé gan wàhálà ṣe kù torí ọmọkùnrin gan ò tí ì lè rí iṣu àwọn issues yẹn jú nílé wọn. Hmm. ìkẹta ti ọ̀rọ̀ nípa òkú. Um, àwọn kan sọ pé ìpele méjì ni wọ́n lò fún òkú aṣọ sheet méjì ni. sheet méjì. ṣé ara tó eh, ṣé a tẹ̀lé ra báyìí. ẹ ṣé ara tó kù yẹn ìwòwò ẹ̀ lọ́ máa gbé sí. ara kankan ò kù ara kankan ò kù mọ́ aṣọ ìpele méjì ni tá a tẹ́ sílẹ̀ eh. a gbé sí báyìí torí pé ó ti jẹ́ ìpele méjì yẹn bíi ihram ihram hajj yẹn tá a tẹ́ méjì sílẹ̀. ṣé èyí tó ẹni ìpele méjì yẹn. ẹ wo ló kù àti ṣé ara ẹ̀yẹn ìhòhò yìí la máa gbé sí inú aṣọ ìdàgbò. ìhòhò kankan ò lè ṣẹ́kù mọ́ because bí ìrọ́ọ̀mù méjì ta tẹ́ sílẹ̀ a dẹ̀ gbé sí àárín a mú abala bí a fi bò ó ó kọ́va ẹ̀ a mú èkejì náà a fi bò ó náà. pé ṣé ìhòhò ìhòhò ní ọmọ. tóun bá ń sọ pé ìhòhò n tó túmọ̀ sí ni pé ààbò bì kankan níbo ni wọn ò bò ń bẹ̀. bóyá bí ojú ara ṣé wọn ò bó ni ṣé ohun tí wọn wò ni pé kí wọn bọ pátá fún un ṣó ti tẹ̀ yẹn bá bọ pátá kó tó tó sí wà ní mọ́sí ni ó kò sí yẹn bẹ́ẹ̀ kò sí ẹ̀ ń bẹ̀ ó máa wà bí ọlọ́run bá ṣe ṣẹ̀dá ẹ̀. ó ṣe bọ́lọ́run bá ti ṣẹ̀dá ẹ̀ torí ọlọ́run bá ṣẹ̀dá ẹ̀ ní hòhò ọmọlúàbí ni bọ́tà ti faṣọ wé báyìí ó ti bo owó rẹ̀ na sáwọn alẹ́ kọsà kò sí àtọ̀ kò sí àtọ̀ sáwọn alẹ́ kọsà n tí avan try láti fẹ́ mọ̀ ni pé ṣé bá a ti wẹ̀ ẹ́ nígbà tá a wá wẹ̀ tán ṣé bó o ní àṣẹ ní rí ìhòòhò rẹ̀ ká tó faṣọ òwò kéze tó ń sọ nìyẹn kéze tó ń sọ nìyẹn ìsọkúsọ lọ wá ń sọ bọ̀ yẹn nìyẹn nígbà náà so bó o la ṣe fẹ́ protect you. ẹni tí ó bá wọ tí ó bá wẹ obìnrin yóò jẹ́ ẹni tó lè rí òhò rẹ̀ ńgbà tó wà láyé ṣó ti yé báyìí o listen o ẹni tí ó bá wẹ obìnrin yóò jẹ́ ẹni tó lè rí òhò rẹ̀ ńgbà tó wà láyé ọkọ ọkọ obìnrin ló yẹ kó wẹ obìnrin àwọn tí ò bá dẹ̀ ṣe pé wọ́n nípa kó tí wọ́n kó níbi tí à ń ti ń wẹ òkú kò tí ẹ sí bẹ́ẹ̀ tó bá ní ìdí wípé kí wọ́n bomi fún un wọ́n lè bù fún un ní ló fi jẹ́ pé tókù bá ti jáde láyé gbàrà ló yẹ ká wẹ̀ ẹ́ torí tá à ń bá ń wẹ òkú tó ṣe jáde láyé gbàrà báyìí bí ìgbà tá à ń wẹ ọmọ òpóǹ lónìí ó máa ń rọrùn ṣùgbọ́n tó bá ti ń pẹ́ a máa gan a nira so ti yé báyìí nísìnyí ló fi jẹ́ pé gbàrà tó bá ti ṣẹlẹ̀ pápápápá kí wọ́n ṣe tó bá jẹ́ pé obìnrin ni ọkọ rẹ̀ ni kò wẹ̀ tọkọ rẹ̀ ò bá lè wẹ̀ tó bá fi jẹ́ pé tó wọ́n á wá lọ pe àwọn ẹ̀yà alásàlátù bí wọ́n ṣe máa ń pè wá torí pé ọ̀gọ̀rọ̀ wọn náà ò lè rí òhò rẹ̀ wọ́n á bo ibi tí wọn ò lè rí wọ́n á wá wẹ̀ ìyókù ní bó ṣe kí wọ́n wẹ̀ lábẹ́ aṣọ tí wọ́n bá ṣèyẹn tán tí wọ́n ti take care tán á mú aṣọ kan á gbé sílẹ̀ bá a ṣe tẹ́ aṣọ méjì yẹn sílẹ̀ lẹ́yìn á gbé sí àárín ibẹ̀ á dẹ̀ dáàbò bó ṣe yẹ ká dáàbò yẹn náà kì í ṣe pé á bọ pàǹtì kan fún á wẹ̀wù kan fún pàtó ń sọ pé ọ̀rọ̀ ìhòòhò tí wọ́n bá fẹ́ bọ pàǹtì fún ṣáwọn kan náà ni wọ́n bọ̀ bó ni mo ṣe ní tu sí òòhò Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salaam warahmatullahi. Jazakumullahu khairan. Ìyọ̀ mo fẹ́ mo gbọ́ nípa ọ̀rọ̀ ìmáfi iná fi ń pa nǹkan bíi pé mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ sí láti máa fi iná pa nǹkan. Ṣùgbọ́n àwọn nǹkan kan common ní àwùjọ wa ń bì ká má tiẹ̀ ní bóyá àwùjọ wa méjì ló yà sí bọ́ àkọ́kọ́ bóyá àwọn àtàbà máa ń travel bóyá bíi bóyá Republic of Benin kọ̀ọ̀kan tàbí ní bóyá bíi ká tó ń padà sí bóyá bíi side Kwara yẹn a máa ń rí bí àwọn ìgbín kan ní òkòtó àbí kéékèèké wa máa ń fi ike ọ̀dà eh, ike ìjọba sórí wọn máa ń wọ́n wọ́n máa ti ń ṣe ó ti pẹ́ báyìí bí iná wọ́n máa ń kó sí omi wọ́n á sè é pé kó lè yọ fórofóró dáadáa ẹlẹ́ẹ̀kejì. ìyẹn ò sínú tí wọ́n sọ. naam naam. tí wọ́n sọ ni pé a fẹ́ pa nǹkan. naam. káwa fi iná mọ nǹkan sọ ni. ẹ pé a lè fi ìgbín sínú kíní kan. báwo ló ṣe fẹ́ ṣe tó fi fẹ́ ṣe tó o bá fẹ́ ṣe wàá fata sínú ni wàá dẹ̀ síná kó tó ṣe gbogbo ẹ̀ kò sí bó ṣe fẹ́ ṣe. naam. ẹlẹ́ẹ̀kejì ni eh, sójà eh, ìjàlọ. kí ni jẹ́ bá mi. ìjàlọ èrùn eh, ìjàlọ tó máa ń wọlé. bí irun ní new site a máa ń rí nǹkan tẹ́mi gbọ́ yé ni pé wọ́n ní a gbọ́dọ̀ fi iná pa wọ́n. kẹ́míkà ni tí wọ́n bá ti ta kẹ́míkà síbi kan wọ́n á sá lọ wọ́n á disappear. torí èmo ti rí ibì kan tí mo ti challenge wọn bẹ́ẹ̀ wọ́n á ní à àwọn ti lo ike. ìyẹn gangan ló yẹ kó answer ni question. ká máa fi iná lé nǹkan pa. Islam ò fọwọ́ sí. for example bí àwọn bat mosquito bat kan tí wọ́n ṣe electrical wọn náà máa fi pa tó bá yẹ pé wọ́n gbé kalẹ̀ ó wá kó sí fún rẹ̀ that's a different thing but kì í ṣe pé ká máa fi lépa n táwọn afa sọ lórí rẹ̀ ni. ẹlẹ́nkejì ni eh, ọ̀rọ̀ ẹ̀kẹta ẹ̀kẹta ni ó ṣẹlẹ̀ pé bí ká ní bí àwọn stars sọ síwájú pé ká ní bóyá bí onísúfì àbí bí family eh, background ọ̀pọ̀lọpọ̀ wa kan ti wá rí pé bóyá ọmọ yìí bó ṣe burú tó ó ti wá di onísùnà kan máa fi ṣàwàdà bẹ́ẹ̀ pé pé ó burú ládùúgbò pé ó ti wá dé nísùnà oríire kan nìyẹn náà. wọ́n wá ṣẹlẹ̀ pé kí bàbá ẹ̀ wá máa sọ fún pé kó máa sọ ń lé pé ah ibi ni kí ẹsìn mi sí o tí mo bá kú tó dẹ̀ yẹ pé ẹni yẹn ò fi bẹ́ẹ̀ ó lẹ́yìn kó sọ nǹkan tí Allah subhanahu wa ta'ala pa lẹ́sẹ̀ àti nǹkan tó gbọ́ nínú àkọọ́lẹ̀ ọ̀sẹ̀ asọ̀rọ̀ sẹ́lá kò tọ́lọ́mbá ní kí wọ́n gbà ni kọ́ wá ní ẹni tí mo bá ti kú o tọ́lọ́mbá kádàrà kí n wà ní kí n kú síbi tí ó jẹ́ àrọ́wọ́tó ẹ kó wẹ̀ mí ẹ kó sinmi ilé sì ni faranda ni wọ́n fẹ́ sin bàbá sí kí ni nǹkan tá a máa ṣe. bàbá ní kí wọ́n sìn sí. wọ́n ti fi ibi tí wọ́n fẹ́ gbẹ́ lẹ̀. tí bàbá tí òkú bá fi ọ̀rọ̀ lélẹ̀ tó yapa sí tí ọlọ́run fi lójíṣẹ́ lọ́sàá àṣàlám à ní tẹ̀lé. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله